Jésù. A certain place where Jesus was given birth to. Níbo la bí Jésù? Where was it? Ní ibùjẹ ẹran. At the chamber of God. Ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ tẹ̀síwájú. But his ministry continued. Ó lọ káàkiri ayé. And he go all over the world. Bàbá kan náà wà tí a bí fún wa. There is a father that was born to us. Nínú Mùsùlùmí la ti bí. In a Muslim background that was born. Kí iṣẹ́ yẹn kó lè ní ìtumọ̀. So that that work can have meaning. Iṣẹ́ ìránṣẹ́ yẹn gbéra. And the law. láti inú mùsùlùmí. from right from ó wá wá sí ìlànà kìrìsìtẹ́nì. christian life. ó wá bẹ̀rẹ̀ sí la ọ̀nà. and he started making a way. ó wá bẹ̀rẹ̀ sí la ọ̀nà. ó sọ olóríire di olóríire síwájú sí. ẹni tí ó jẹ́ olórí burúkú ó ń sọ di olóríire nípasẹ̀ bàbá tí mò ń sọ yìí. through this part I'm talking about. nígbà tí àpáta yìí wáyé. when this mountain was established. oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún bàbá yìí pọ̀. the grace that God give this father was much. tí ó bẹ̀rẹ̀ sí jí òkú dìde. and was raising the dead. tí ó bẹ̀rẹ̀ sí lajú afọ́jú. and was the blind man to see. bàbá yìí ìrẹ̀lẹ̀ rẹ̀ pọ̀ jọjọ. this man is so humble. síkú mi ò mẹ́ tí a lè fi wé. I cannot even compare. the children of God. is a man of God. can you be on your feet. gbogbo ènìyàn jẹ́ àdìsẹ́ dúró. as I invite to the podium. the prophet of our time. The man that God has blessed with all the necessary blessing, I present to you my father in the Lord, Prophet Moses Olagunjo. Ibẹ̀ agbára ọlọ́run gbani agbára ọlọ́run gbani ó ń gbani là síbẹ̀ agbára ọlọ́run gbani agbára ọlọ́run gbani ó ń gbani là síbẹ̀síbẹ̀. agbára ọlọ́run gbani agbára ọlọ́run gbanigbani ó gbanilá síbẹ̀ agbára ọlọ́run gbani agbára ọlọ́run gbani ó gbanilá. amen. amen. gbogbo ẹni tó mọ̀ pé ọlọ́run ló lògo. people that believe that God is worthy of our glory. ọlọ́run lọ́lọ́lá. he owns the honor. ọlọ́run ló lo ohun gbogbo. he owns everything ìwọ tó o pé ọlọ́run gan ló ní ìwọ gan. are you that you know God owns you. tí ọba ṣe é ṣe. if it is possible. wọn kàn sọ pé ẹnìkan máa oorun ẹnìkan máa là. and that the son of somebody will be set. fẹni tó lògo yẹn. he that owns that glory. tipa kan ò ní ka tí èdè. that there is no harm. kíru ẹni bẹ́ẹ̀ kí hallelujah sẹ́ni tó ní ògo láyé àtọ̀run. hallelujah gbọ́ bí nǹkan yóò èmi kọ́ mo níṣẹ́ lálẹ́ yìí. our father doesn't know his work this evening. tọ́ ọba ti rí ìránṣẹ́ ọlọ́run tí ọba pé èèyàn. if you see a minister of God that call somebody. tọ́wọ́ amúra kankan kan. and he's just just. ọmọ tí ń ṣe he doesn't know what he's doing. ẹnìkan ní bímọ. it is only one person that has a child. ìgbà èèyàn ní wo. thousands of people will take care of the child. tọ́ba fẹ́ kí ministry rẹ̀ nàró dáadáa. if you want your ministry to stand very well. wàá máa pe àwọn àlejò láti jẹ́ kí àwọn èèyàn mọ òtítọ́. for people to know the truth so èmi kọ́ mo níṣẹ́ ńlá lẹ́yìn. the is not working tonight. ṣùgbọ́n gbọ́ ilé yìí dáadáa. but lis ten to this. ọjọ́ òní. today. má lọ́ọ̀bì kankan o. don't go nowhere. àwọn èèyàn máa ń sọ fún mi lẹ́kọ̀ọ́ wọn ni irú ìrántí ọlọ́run wo leléyìí. ah people used to tell our father in Lagos one man of minister of God is this. àtọkọ lọ́wọ́ ọlọ́kọ àgbàyàwó lọ́wọ́ oníyàwó. I will take somebody's wife and somebody's husband. Hello. Hi. Sọ̀rọ̀ ẹni tí bá ń sọ̀rọ̀ sí ọ létí ní ìsìn mo lè sọ fún ọ pé èṣù tán àyàn tí ọ nìyí. Whoever is talking to you right now is the devil. Láàárọ̀ yìí. This morning. Má lọ òbí kankan rárá. Don't go nowhere at all. Ṣé o rẹ́ yẹn tó bá drop kí ẹ? If you drop your key, you cannot meet the key back wòlíì ni mo pè lálẹ́ fún yín. I pray prophet for you tonight. láàárọ̀ ọ̀la. tomorrow morning dédé aago méjìlá sí aago méjì. by twelve to two. a ó pàdé nínú agodo tí a ń pè ní church yẹn. ah we are going to meet in the church auditorium. fún àdúrà àti ìmọ̀ràn. for for for prayer and for counseling. tó bá di ìrọ̀lẹ́ bí dédé agogo mẹ́rin. in the evening around four. ọ̀tá àánú yẹn á pàdé ń bẹ̀ pàápàá ẹ̀yin tẹ̀ ń wá ọmọ àtẹ̀yìn tẹ̀ ń wá ọkọ. most especially people looking for the fruits of the womb. ní agbára ọlọ́run For the power by the power of God. Ẹ farabalẹ̀ mò ń gbọ́ ariwo lọ́yàn yẹn. Please listen attentively. Gbogbo ohun tó ń rí yìí. What you are seeing here. Ohun tó yẹ kó wà lọ́kàn rẹ ni pé Olúwa báwo ló ṣe lu èmi náà. And what should be in your mind is that God how are you going to use me? Ohun tí bẹ lọ́kàn tèmi. What is in my mind? Ní àgbàlá àtúrà nineteen eighty one. Àgbàlá àtúrà nineteen eighty three nìyẹn. In nineteen eighty three. Ṣé èèyàn ló ń lò báyìí? Are you using man like this? Ah èmi ò mọ̀ pé ọlọ́mọ ń lo òyìn báyìí. I don't know that God use man like this. ọlọ́run mo surrender ara mi. God I surrender myself unto you. mo dúpẹ́ lónìí fẹ́yìn tẹ́ ẹ lọ ṣèrìbọ mi. I thank God for you the people that go to baptize today. wọ́n láwọn tó lọ ṣèrìbọ mi lónìí wọ́n lé hundred. the people that went to baptize today were more than hundred. ohun tí mo wá wá bí nìyẹn. and that is what I want to do here. ẹ bá ń pàtẹ́wọ́ dáadáa. clap your hands for Jesus. mo fẹ́ kí iye rẹ ṣí. I want you to, I want your understanding to open. ẹ wọkọ àtìyàwó. look at the husband and wife wọ́n wọṣọ bákan náà. and they dress the same way. wọ́n jó bákan náà. they dance the same way. ẹ má jẹ́ àwù lásán. don't let us just look at it all. ọlọ́run lè fi wọn náà dábìrà jù wọn lọ. and God can use it to perform wonders more than that. ẹ wo àwọn akọrin wa gbogbo bí wọn ṣe ń tú jáde. ah look at our choir the way they are coming out. gbogbo àwọn akọrin yẹn pátápátá. all the choir. nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ni a ti dìde. and they rose up from this ministry. ọ̀pọ̀ nù wọn ti wà lamẹ́ríkà. most of them they are in America. tí a ti ní ìjọ ńláńlá. they have big big churches there. nínú iṣẹ́ ìránṣẹ́ in this ministry ẹ jọ̀wọ́. please jókòó tì mí. please stand with me. má lọ bí kankan. don't go nowhere. ọ̀sẹ̀ tí ń bọ̀. next week. anointing máa wá sórí gbogbo wa pátá. anointing will come over all of us. ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ ní ilé agbára ń sálẹ̀. so hot in the, in the power house now. ẹ̀ bá débẹ̀ yẹn á and whoever get there will be amazed. sori sálẹ̀ tó ń wó. that down you are looking at. o tiẹ̀ náà mi ti ẹ̀dùn pọ́n pé alóbìnrin ò wọnú. I even thank God because they say women should not enter. obìnrin mi àṣẹ and some women will just. ẹlòmíì àtún lójú window. and some even stretch their neck. palace kékeré tó ń wò yìí. and this little palace you are looking at. ó ní agbára gan. so powerful. ọwọ́ ọlọ́run gidi ni. the hand of God is really there. iná ọlọ́run gidi ni. the fire of God is really there. bẹ́ẹ̀ ṣe ṣàìsàn nígbà tí kòrò tí mo sọ fún yín pé olúwa sọ pé àwọn èèyàn máa kú pi that the Lord said that people will be dying. bẹ́ẹ̀ náà lọ́dún yìí. and so also this year. mi sì fẹ́ kọ́ kan ọ. and I don't want you to be a partaker of me. kò ní kan ọmọ rẹ. you will not be a partaker of me. kò sì ní kan ọkọ rẹ. and you no go there your husband and wife. you don't touch your wife. anointing yẹn máa wá sórí ẹ. and the anointing will come over you. ẹ má gbàgbé pé nínú anointing yẹn náà ni afọ́jú ríran láàrin wa. don't forget among the in that process. ti ariwo ta gan. and there was great noise. so àkókò ni eléyìí. and this is the time. jura rẹ lẹ. and just release yourself. kọ́ padà sígbó ìgboro. don't go back to the city. kò sí tán lọ ṣe. if you go back to the city there is nothing to do. ilé ìránṣẹ́ yìí. this ministry. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. àwọn tẹlifíṣàn ti tẹ́wọ́ gbà gan. and the television house has already accepted kódà gan wọ́n fẹ́ wà ń bí. they even want to be here. ní ọ̀sẹ̀ yìí. this week. ó ṣeé ṣe kí wọ́n wà ń bí lọ́sẹ̀ tí ń bọ̀. it is possible they are here next week. Lagos television fẹ́ wá. and Lagos television want to be here kí wọ́n á gbé life. and to come and take it live. torí wọn ò gbàgbọ́. because they didn't believe. ẹ̀yin tẹ́ ẹ bá wá fẹ́ wo Lagos television. you that you want to watch Lagos television. sẹ́rọ̀kọ̀ àtìyàwó tí ń jó papọ̀ ni. the husband and wife dancing together. àwọn ọmọ pé wọn ó rí wọn lórí television lálẹ́ yìí nísìnyí. they didn't know that they are going to see them on television tonight. dédé aago mẹ́sàn-án by nine. wọ́n máa gbé yín. and they are going to show you. láago mẹ́sàn-án géré lórí Lagos television. nine o'clock on Lagos television. wọ́n máa gbé yín. they are going to show you like. àti bàbá Ọlágúnjú àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́. and all their fathers and all the people working. so ẹ̀ ń bá ní ẹ ń bá ní tẹlifíṣàn nílé. if you have television at all. oní dstv. or maybe you have dstv. wò ń dédé agogo. and watch it by mẹ́sàn-án géré òní. nine on the dot tonight. wàá rí àwọn tọkọtaya yẹn. and you see the husband and wife. bí wọ́n ṣe gbé wọn. and the way they live their life. wàá sì rí the crowd bí ṣe rí. and you see the crowd. so iṣẹ́ ìránṣẹ́ yìí jẹ́ ntọ́jẹ̀wá lógún ni ìjèrè ọkàn. so much concerned about winning souls. ọlọ́run sì lu àwọn èèyàn takuntakun. and God has used people very well. mo wá bẹ̀ ẹ̀yin èèyàn ọlọ́run. and I'm now seeing you children of God. mo bẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń ṣe. I appeal to you as we're are doing. wàá kọ́ ilé fún wa ń bí. come and build house for us here. ilẹ̀ wà. we have land. hundred acres ló wà ń bí. we have hundred acres here tí a ní. that we are àpáta igan gangan. the rock itself. thirty eight acres ni. thirty eight acres. ilẹ̀ wà. and we have land. lẹ́yìn ibi kò sí ìlú mọ́. and after this place there is no other place. àwa gbàdúrà pé kára dé ìjẹ̀bú gbó. and we are praying that we buy your to ìjẹ̀bú gbó. kára gbogbo ìjẹ̀bú gbó gan. and to even buy the whole ìjẹ̀bú gbó is it not possible like that. ẹ̀yin ọmọ ìjẹ̀bú ní. sóòtú aráàlú wa ní báyìí sóòtú aráàlú wa ní báyìí. we go and buy a house. oríire lẹ and you are being blessed. ah bí n bá lè wú àpáta ẹ̀ máa wú lọ ọlọ́ṣẹ́ o. if I could remove this mountain here I would take it to ọlọ́ṣẹ́. yóò dára fún wa. it shall be well with us. má lọ òbí wo èṣù lọ fẹ́ tàn ọ lọ and the devil want to tease you. ọyẹ káyé rẹ dáa púpọ̀ lọ́dún yìí. and your life must be blessed this year. pàdé ọlọ́run mi. Meet my God. Pàdé Ọlọ́run àpọ́sù. And meet the God of the apostle. Pàdé Ọlọ́run bàbá mi Ẹ̀sìkì Abíára. And come and meet the God of our father Ẹ̀sìkì Abíára. Inú hall yìí in that all. bàbá yín náà ni ó wàá parí ẹ̀ thursday and friday. and our father will come to Baba round it up by thursday and friday. that Ol, is Dadiabiara. olọ́wọ́ sí ibí. he is the one that opened this place. ó sì bless yẹ pé. and he bless that. bá a débi kọ́ nàró. that if the late comes to the late house. bá fọjú bá débi kórìíran the blind to see. kí gbogbo èèyàn tó bá wá síbi kan máa lówó. and everybody that comes here will be blessed. ó sì rí bẹ́ẹ̀ lọ. and it is like that. ìwọ tó gbàgbọ́ pé rí bẹ́ẹ̀ lọ pàtẹ́wọ́ ńlá fún Jésù. and you that believe clap your hands for Jesus. a fẹ́ ṣe jẹ́rìí lálẹ́ yìí. and we want to testify tonight. ṣùgbọ́n àní ṣe. but we are not going to do it. ẹja jó di next week. and we are going to suspend it the next week. nígbà tí iṣẹ́ yẹn máa rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. when the work will be moving fast. ọ̀sẹ̀ tí ń bọ̀ máa le jele yìí lọ. and next week is going to be tougher than this week. ó máa lágbára jele yìí lọ. and above above power. ẹ̀yin ikọ̀ àtìríjú. minister of God. tí ẹ wà lá gbó lọ. that's why in the in the in the. àwa la ní yìí. we own this work. oṣù kan la fi máa ń ṣe tẹ́lẹ̀ o. and I used to use one month for it before. mo sọ fún bàbá mi tó wá lónìí. I told my father that came here tonight. mo ní tó bá di january twenty nine. when is january twenty nine. programu tẹ wà nù rẹ yìí. program wà here ìgbà yìí. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. a di thirty two years tó ti bẹ̀rẹ̀. thirty two years old thirty two years tó ti bẹ̀rẹ̀. thirty two that it has pẹ̀lú orí by the grace of God. àti pé káàkiri orí òkè. and it has been taken to all the mountains. ọjọ́ pé ńlẹ́kùn máa wá jáde ni. and it is not that they are pursuing them. bàbá gangan tọkọ ríran orí òkè yìí. and the man that saw the vision of this mountain. kèétí ìdébí. he has not been he has not been here. mo sì máa pe bàbá síbí. and I will call him to this place. bàbá ajé lógo. that is Dajadelogo. ìyẹn bàbá Kúmúníyì. that is daddy daddy Kúmúníyì. mi lè gbàgbé wọn láéláé. I will never forget him. wọ́n ló ní programu àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń kó káàkiri. and at your ministers conference to take him out. o sì ti ń wò lọ́kàn rẹ láti stop ẹ̀. and you are thinking within you you want to stop it. Olúwa sọ wípé wọ́n yẹ̀yẹ́ rẹ. and the Lord says it's going to make money stop tó bá step programu yẹn. if you stop the program. ṣùgbọ́n kọ́ mọ̀ bá àdìpọ̀ stop ẹ̀. but for you not to stop it. lọ wá lọ wá orí òkè rà. go and look for a mountain to buy. tọ́ọ̀ bá wórí òkè rà. if you don't buy a mountain. gbogbo orí òkè àtijọ́ tó ń lò yẹn. all those old mountains you are use it. lè gba iṣẹ́ yẹn rárá. and not even take that work. iṣẹ́ yẹn lọ síta gbà and that work is going to be worldwide. bá a ṣe jókòó yìí. as we are sitting down. Australia àwọn Australia ń bẹ ń bí. the Australian people they are àwọn here. àwọn Ghana ń bẹ ń bí. and we have Ghanaians here. ẹ̀yin náà rí àwọn ará Kútọ́nù. and the people that come from Benin Republic. àwọn ará London ń ń bí. and the London the London. àwọn ará US ń bẹ ń bí people from the United States of America they are here. àwọn lẹ́rìí lórí àpáta wọn náà lọ you will see them on the roof. ẹ̀fọn ànílétà ti lọ́ máa wẹ̀ they only get the room to bed there. àwa wọlé they are not going inside the room. ṣe ìpàdé ẹnìkankan it is not for somebody's program ìpàdé gbogbo ìjọ pátá it is the program of the lord in the nation the minister of God. ohun tó jí ó bú díẹ̀ lọ́dún yìí and why is this like this òun làwọn aránṣẹ́ ọlọ́run tó fara kan iṣẹ́ ìránṣẹ́ yìí and that is the minister of God àti serafu even see an end. bàbá fẹ́ sọ̀rọ̀ lórí tẹlifíṣàn. daddy want to speak on television. ìpàdé yìí ṣe tẹnìkan. and this program does not belong to one person. chọ́ọ̀chì la ti iṣẹ́ ìránṣẹ́ wá dìde. we came here we have been in ṣọ́ọ̀ṣì ni iṣẹ́ ìránṣẹ́ wá ti ló ti dìde ah, a fẹ́ sọ̀rọ̀ ẹnìkan kí bá a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ <clears throat> bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ ọmọ ọlọ́run tó wà fara kọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí tó wà South Africa bí a ṣe ń gbé sí i ló náà jù sí ìta pẹ̀lú studio rẹ̀ ní South Africa ẹkún ni bàbá yẹn sun débi tó sì di ẹ̀rín fún un gbogbo àwa ikọ̀ àtìríjú tí a ti fara kan iṣẹ́ ìránṣẹ́ yìí tí iṣẹ́ ìránṣẹ́ wa ti dìde ààyè wà ní gbogbo ọ̀sẹ̀ tí ń bọ̀ láti jẹ́ kí studio wa kámẹ́rà yín bẹ́ẹ̀ ṣe dé orí òkè yìí tí Ọlọ́run gbé yín ga. God lifted you up. Àfẹ́ àfẹ́ àfẹ́ kẹ kẹ sọ. I ah, want you to speak up. A fẹ́ lórí television. We want to put it on there. Láti mọ̀ pé Ọlọ́run ń ṣiṣẹ́ lórí òkè yìí. know that God works on this mountain. Yóò sì dára fún yín. And it shall be well with you. Ẹ sàmí ni ẹ sàmí ni ẹ sàmí dáadáa so yóò dára fún wa má lọ lé kí ló ń lọ ṣe kí ló ń lọ ṣe wọn náà fọwọ́ fi agbára ra ń jẹ fúnra rẹ ní òní. ah you you use your money to buy food today. àti ọ̀la and tomorrow. kájọ ṣèṣì bí. ah we do service here. èmi ni mo stop ẹ. I've already stopped it mo sọ fún ọlọ́run. I pray to God. bí n bá ti ń ṣe nǹkan tó bá ti di Saturday. and when I'm doing something when it is Saturday. máa stop ẹ. I will stop it. torí káwọn èèyàn máa ma sọ pé ní o jẹ́ kí àwọn wá Sunday service. so that people will not complain that that is the more reason they can't come to Sunday service. ẹ lọ kó eléyìí go and write it, this one down. ẹnikẹ́ni ọmọjọ́ tí Jésù ó dé. nobody knows when Christ will come. ṣùgbọ́n ọjọ́ kan ṣoṣo ń bẹ nínú gbogbo ọjọ́. but there is one day in all days. tọ́jọ́jọ́ Sunday. that is a Sunday. Sunday nìpè máa dún. and it is Sunday that they will come no patient time. kò sí tó lè yẹ yẹn. no nothing can change that. èèyàn wàá mọjọ́ ọjọ́ particular day. and nobody know the particular day. ìdí nìyẹn tẹ̀yẹ gbọ́dọ̀ fi ọjọ́ Sunday ṣeré. and that is why you must not play with Sunday. bíbélì gan kú ó kìlọ̀ gan púpọ̀ púpọ̀. and even bible gave fún ọjọ́ Sunday. for Sunday. bẹ́ẹ̀ ni kẹ́ni ò gbọ́dọ̀ fi ṣeré. that nobody should joke with it. ọjọ́ tí ara yóò dùn. and the day that thunder will strike. tí àwọn èèyàn yóò gba ìpè ìgbàsókè ni. ìdí nìyí tá a fi bọjọ́ yẹn jẹ́. and that is why we must not so, destroy the day. so ọ̀la ìnísìn. tomorrow. iṣẹ́ ráńpẹ́ la we are just going to do small job. láti twelve from twelve. di two. to two. lágbára ọlọ́run. by the power of God. gbogbo àwọn tí ń wojú ọlọ́run fọmọ. all people looking for the fruit of the womb. àwọn tí ń wojú ọlọ́run fún fún wọn ilé rere ìdílé people that they are looking for good marriage. lọkùnrin àti lóbìnrin. both male and female. ẹ ọlọ́run ọlágúnjú. meet the God of ọlágúnjú. bèbí aago mẹ́rin. by four pm. ní ọ̀tá àánú yìí. that is at the mercy altar. yóò sì dára fún yín. and shall be well with you. ẹ ṣe àmì ni. amen. iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. and the work just commence. ìpàdé ọ̀ o. and the main the meeting. kò sí ní tó ń lọ ṣe ń lé o. that has not ended. má lọ bí síbi kankan o kò rí bọ́ gbó gbàdúrà go into the bush and pray. àdó òmìnira ni korí bọnú gbó yẹn. don't have the freedom to go and pray anywhere. bọnú gbó ń bí. go into the bush there and pray. lọ sí àpáta àwọn ọkùnrin nísàlẹ̀. go the male uh, lọ gbàdúrà. go and pray. òsì tí ó ṣe ọ́. nothing will happen lọ sínú họ́ọ̀lù àwọn ọkùnrin nísàlẹ̀. go to men uh, hall. lọ kégbe. go and cry there. ẹ̀yin obìnrin kó tó di pa close ibẹ̀ yẹn. women before they close the men gbogbo ẹ̀ káàkiri. go and walk round the place. ọmọ yín lẹ sí mi lónìí. you send your children to me today. kí ló dé tẹ̀ máa ń dórí òkè lẹ́tọ́ obìnrin ò gbọ́dọ̀ wọ́ bí kan bóyá lọmọ yẹn jọ ọmọ ọdún mẹ́jọ lọ ọwọ́ abámi inú ilé ni o mo ní béèrè kí ló dé tó jẹ́ pé bìkan bá ti wà àwọn obìnrin ò débẹ̀ obìnrin yìí wóró àbúrò yẹn a máa lọ ságbóoro nígbà tí bàbá tọkọtaya ti ń parí lánàá ah, ó ní mo fẹ́ mú mo fẹ́ mú ọkọ wọ strong room ah, ó ní màmá ò lè wọ bẹ́ẹ̀ ọ yọjú mọ́ wò lọ́ọ̀kan náà ni tọ́ ọ bá ń bọ̀ láyé tuntun àtọ̀run tuntun yan ọkùnrin ẹ̀yin ẹ̀yin ọkùnrin lóbìnrin lọ́dún tí ọkùnrin lọ́lọ́run ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ pọ́kùnrin lọ́lọ́ ẹ pàtẹ́wọ́ ńlá ẹ̀ ń bínú. Are you angry? ẹ̀ ń bínú amen. amen. sori tí n bá ní o ṣe nǹkan ìwọ ṣe. when I ask you to do something please do it. wòlíì aláṣẹ ń wòlíì ọlọ́run. he is a man with authority. mo ń ríran mọ̀ ń gbọ́ mọ̀ ńlá tí máa lólúwa wí gbà gbà bẹ́ẹ̀. if God says please accept it. mi ò ní dá ọlọ́run ó fi iṣẹ́ ìránṣẹ́ fífọ̀ mi láti bẹ̀rẹ̀. and he used this ministry to favour him from oṣù mẹ́ta méjì àtó lé. and he suffered for two three months. lábẹ́ bàbá ẹ̀sìkè abíára. under daddy ẹ̀sìkè abíára. mama abíára bá handle mi. àgbẹ̀ni handle mi. wọ́n sọ mi dọ́mọ pátápátá. he turned me to his own child completely. mi ò lè gbàgbé ìran yẹn láéláé. I can never forget that vision completely. àtọkọ àtìyàwó. both the husband mama and wife. mama àdùkẹ́ mi lè gbàgbé ẹ̀ láéláé. mami àdùkẹ́ àfẹ́lẹ́ can never forget that. gbogbo èèyàn ṣe ń ṣàṣìṣe lábẹ́ bàbá. as people made mistake under that man. mama yẹn handle mi bí ọmọ. and that woman handle me like a child. wọ́n kọjá ayè rẹ̀ báyìí ni o ṣe. don't pass your boundary this is the way báyìí ni o ṣe bọ́lọ́run rẹ ṣe gbéyàn sókè bẹ́ẹ̀ ni ńlá yàn mọ́lẹ̀ o àánú torí gbà lé o má kọjá ààyè rẹ mo sì dúpẹ́ lónìí bí màmá yẹn ti ẹ̀sùn iṣẹ́ rẹ̀ ń fọ̀n ẹ bá ń pàtẹ́wọ́ ńlá fún Jésù ní àárọ̀ yìí ra ra kẹsẹ̀tì tí bàbá mi mú wa. and buy the cassette that my father brought here. ẹ ìyẹn bàbá àṣẹ kìkì ọ̀rọ̀. and that is the the, the mouth of the yàrá ìpọ̀ ọ̀rà kó lè gbọ́. make sure you buy it. mo sọ fún alánà máa ra ìwé. make sure you buy books. gbégbé ayé wà mí mọ́. and live a holy life. ẹ̀yin wo lẹ fẹ́ dókè. how many of you want to get to the top. ẹ sọwọ́ báyìí. wave your hand. sórí tọ́ ọba lè fi olúwa bá ń lè ṣùpá bá ń pa ní èṣù tọ́ ọba lè lù sílẹ̀ ọ̀dà láti gbà o ṣùgbọ́n tí ìwọ nìkan bá fẹ́ gbàdúrà olúwa ṣẹ́gun ayé mi olójú kòkòrò ni mi ṣẹ́gun alágbèrè ni mi gbàgbèrè lọ́wọ́ mi panṣágà ni mi mú mi kó n bẹ̀ ọ̀mùtí ni mi mú mi kó n bẹ̀ tọ́mọ ń bá lè gbà ọ́ lọ́wọ́ nǹkan yìí tọ́ ọ bá ń gbàrú àdúrà yìí tí ò bá ti dáa fún ọ tí àwọn èèyàn bá máa ń sọ̀rọ̀ rẹ pé ẹ̀rù ọmọdàlóhùn ẹgbẹ́ oṣó lọ́wọ́ ẹgbẹ́ àjẹ́ lọ́wọ́ má pè mí ní wòlíì mọ́ ọ̀rọ̀ rẹ̀ á kàn jẹ́ ìyanu ni sọ̀rọ̀ ẹni tí bá ń gbarú àdúrà yìí tó bá ń dẹsẹ̀ ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ ní ọmọ rí yàrá rẹ̀ kò lẹ́sẹ̀ kò sì tẹ́jú mọ́ iwájú pẹpẹ ah, mo fẹ́ fi ọ́ dábìrà kò sí etí mi lè ná fún iṣẹ́ olúwa ah, mo lọ Canada bẹ́ẹ̀ rò ṣe pọ̀ tó ó ní ní mi ò wá nítorí owó yín iṣẹ́ ìgbàlá yín lọ jẹ mí lógún báwọn kan bá ń purọ́ fún yín ọlọ́run ti bless mi nàìjíríà àbí ìgbà tó ń bless yín wọn ò jẹ́ ń kú òun bẹ́ẹ̀ tí wọ́n fi dájọ́ lẹ̀ o. and they didn't allow our father to leave Canada before they even established their own church. bẹ́ẹ̀ náà ni ní America. and in America. bẹ́ẹ̀ ni ní London. so also in London. South Africa wọ́n ti fẹ́ fà ya. and in South Africa they want to tear him apart. mi ti dá wọn lóhùn. our father has not Australia ń pè á lọ́wọ́lọ́wọ́ láti wá dá ìjọ́ lẹ̀ ń bẹ́ẹ̀ down and establish church so a sì ń lọ bẹ̀ báyìí ṣùgbọ́n gbà mọ́ gbọ́ pé jọ́ mẹ́ta ni ń lò lórí afẹ́fẹ́ when I heard that I'm going to be three days ah, on air olúwa nǹkan dé I said something has happened Ogo bá dé when the glory come, ìyanu ló kù a miracle follows àti dọ́mọ gbogbo ó wù wá ká máa ṣe kínní lóṣù mẹ́ta mẹ́ta and it pleases us to be coming here after three months ayé ọgbà wá. but we are not being chanced. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. irú kámpù yìí wà. and we have this type of camp. ní randa lágbára ọlọ́run ni mo ń sọjọ́ friday wòlíì ni mo pè fún yín ikọ̀ ọlọ́run ni bàbá àṣẹ́kìkì ọ̀rọ̀ bàbá mi jẹ́ o adéoyè bàbá ẹ̀ka arúgbó ọjọ́ ọ̀ya ọ̀ya ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló bàbá gba arúgbó ọjọ́ o. bàbá gba arúgbó ọjọ́ o. bàbá gba arúgbó ọjọ́ o. ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ. praise the lord. ẹ kí hallelujah. Firstly, o dúpẹ́ lọ́wọ́ ẹni tó láyé àtọ̀run. I thank the owner of the heaven and earth. Tó fún mi ní oore ọ̀fẹ́ láti wà níbí. That gave me the grace to be here. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. I also thank God. Lórí bàbá Moses Ọlágunjú. And also Daddy Moses Ọlágunjú. Àti mọ̀mọ́. And mommy. Ẹ kú tọ́jú bàbá o rí mo tún rí bàbá mo rógo ọlọ́run iṣẹ́ yín iṣẹ́ ọlọ́run látọwọ́ yín ni o. the work of God is through you. mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí àwọn bàbá gbogbo. I also thank God on our fathers. lórúkọ Jésù àmórí délé o. praise the Lord. amen. àkọ́kọ́ tí màá kọ́kọ́ wá síbí ni. this is my first time here. amen. ẹgbẹ́dá àbí ní akówọnjọ lẹ́kọ̀ọ́ praise the lord hallelujah ibẹ̀ mo ti lọ bí ẹ̀mí lóko ṣùgbọ́n bí àkọ́kọ́ rèé this is my first time here mo sì gba ọlọ́run gbọ́ pé and I also believe God that èmi náà gbàre ń bí I will receive blessings here ìwọ náà ó gbàre you will receive blessings ohun tí ẹ̀mí ọlọ́run ní òun fẹ́ lọ́wọ́ rẹ. What this? what the Spirit of God says He wants from you. Fún odidi ìṣẹ́jú kan. For just one minute. Ó lè lé. It may be more. Ṣùgbọ́n kò lè dín. But it will not be less. Gbogbo èèyàn pátá. Everybody. Ẹ kà máa pariwo ògo. You're just shouting glory bó o bá ṣe pariwo tó. as much as you shout. lọ́lọ́run máa yin rẹ̀ lógo inú ayé ẹ̀ tó. so he will glorify himself in your life. ní ọdún yìí. this year. one two three go. ògo. òyìn òyìn òyì òyì gbogbo èyí tó sùn láyé ẹ dìde ẹ dìde ẹ̀yin arúgbó ọjọ́ lógo gbogbo èyí tí wọ́n rò tẹ́ jókòó lẹ̀ tẹ́ sùn lẹ́ dìde máa yìn lọ ẹ máa yìn ọlọ́run ẹ yìn ọlọ́run ọba àwọn ọba ìṣẹ̀dá ẹlẹ́dùn ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé àìkú àìṣẹ́ ìdìbàjẹ́ ọba àwọn ọba ọba àwọn ọba ọba àwọn ọba ọba àwọn ọba ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ọlọ́run lógo ẹ̀yin ẹ̀yìn ẹ̀yìn ní òróró ẹ lókè jẹ́ kó wọ ẹ lọ sókè alàgbà Pọ́ọ̀lù ni wọ́n sì ń yin Ọlọ́run lógo torí mi ẹ̀yin ọkùnrin ẹ̀yin Ọlọ́run lógo ẹ̀yin Ọlọ́run èèyàn kọ́ ni mo ní ká ẹ̀yìn èmi kọ́ ni mo ní ká ẹ̀yìn ṣùgbọ́n Ọlọ́run tó ní ayé àtọ̀run ẹ̀mí àwọn wòlíì alágbára Ísírẹ́lì ọ̀pá àwọn ọba ó yá yìnyín yìí jẹ́ kí ẹ tayọ yín yín yín gidi gan yín ìṣẹ́jú kan yẹn ti gbọ́ yá yín kí tiẹ̀ tayọ. alágbára ló ń fẹ́ rí kó yín ológo amen amen káwọ́ ẹ méjèèjì sókè. raise your two hands ìwọ ló tó pẹ́ ìwọ ló tó ayérayé ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó ọlọ́run wa ìwọ ló tó pẹ́ jẹ́ ń gbóhùn ẹ̀ ìwọ ló tó pẹ́ ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó ọlọ́run wa. bàbá tó bí mi ò tó bẹ́ẹ̀ ìyá ńlá mi ò tó ẹnikẹ́ni nínú ọ̀ràn wa ò tó láti gba ògo ìwọ ló tó ọlọ́run wa. ìwọ ló tó ìwọ ló tó ìwọ ló tó láti gba ògo ìwọ lógo ọlọ́run wa. amen. amen. kí ni déètì òní. what's today's date. sixteen. amen. níwájú èèyàn sixteen in the presence of sixteen people. yẹ ká ṣe ní twenty one. let us make it twenty one. yóò wá ti pariwo. yóò wo ṣá. wà ní gba gbogbo ògo ògo gba gbogbo ògo ògo gba gbogbo ògo ọlọ́run wa tí a gbójú gba gbogbo ògo ẹ̀mí àwọn olùyìn. gba gbogbo ògo ọlọ́run ni kò fi fún. gba gbogbo ògo ọlọ́run wa máa sọ máa sọ bẹ́ẹ̀ ní twenty twenty one lórí ọmọ lórí aya. lórí òkè ànúkù ọba àwọn ọba o nínú ayé bàbá moses ọlọ́dúnjú àti màmá lórí gbogbo ẹ̀ tó wà lórí òkè gbàgbókò ògbó gbàgbókò ògbó. mo fẹ́ kí tí ẹ gbé ni o ó kù ṣẹ́jú kan yá bóun sókè. gbàgbókò torí náà lẹ ṣe ń jẹ́ olúwa torí náà lọ ṣe ń jẹ́ olúwa. Ẹlẹ́wí ẹlẹ́wí ọba àwọn ọba ẹlẹ́wí ẹlẹ́ṣẹ̀ torí náà lẹ ṣe ń jẹ́ olúwa. Pariwo níwájú ẹnìkan jẹ́ ìlú ẹ̀. Torí náà lẹ ṣe ń jẹ́ olúwa. Mi ò gbọ́rọ̀ ẹ̀. Torí náà lẹ ṣe ń jẹ́ olúwa olúwa ẹ lè ṣe ẹ lè wí. àánú sì kù síbẹ̀. ẹ lè wí ẹ lè ṣe. sórí náà lè jẹ́. olùwà ó ní pariwo wọ́n. sórí náà lè jẹ́. olùwà olùwà olùwà o. ẹ lè ṣe sórí náà lè jẹ́. olùwà. amen náwó ẹ méjèèjì sókè àìlè yí padà ògo yẹ arúgbó ọjọ́ nítorí àìlè yí padà rẹ ògo yẹ ọlọ́run ìbẹ̀rẹ̀ àtọ́gbẹ́ àìlè yí padà tó sì máa ń yí nǹkan padà ògo yẹ kóhùn ẹ̀ mi ò kóhùn ẹ̀. nítorí àìní padà rẹ̀. Amen. Amen. Kò sí àkókò. There is no time. Amen. Amen. Amen mo àkórí ìpàdé yìí. I like the theme of this program. mo sì ti ṣiṣẹ́ lé lórí gan. and I'm also working on it. amen. amen. ẹ sì ní oore ọ̀fẹ́. you will have the grace. láti kọ nǹkan sílẹ̀. to write something down. ṣùgbọ́n ẹ gbá orí yín mu ná. but hold your heads first. gbàmú wà wá pariwo. you now shout. orí mi gbọ́. mo ṣe sùn lóru òní o ìṣẹ̀dá mi gbọ́ má ṣe sùn lóru òní o òru tá a dúró rẹ̀ ó gbà òru tí pẹ́ yóò dáhùn fún ọ mo bẹ̀ ọ́ rí mi dákúndàbọ̀ má ṣe sùn ó òkè. orí mi pa má ṣe sùn lóru òní o ìṣẹ̀dá mi kọ́ má ṣe sùn lóru òní o olùdádúrà ò gbà olùtí báyọ̀dá ò fọ́ wọ́n bẹ̀ ọ́ rí mi lákùlákọ̀ ó má ṣe sùn lọ. amen pẹ̀lú orí ọ̀fẹ́ tí mo rí nínú Kristi Jésù èmi náà ti rìn káàkiri orílẹ̀-èdè. I have walked over nations. láwọn orílẹ̀-èdè káàkiri all over the world. kò sí orílẹ̀-èdè tí mo dé tí mo rí ẹni tí ò lórí tó wà láyé. I've never seen a nation where there is a, headless person. ṣùgbọ́n èèyàn lè wà bíi kùkùté kó mọ̀ lọ́wọ́ kó mọ̀ lẹ́sẹ̀ àṣà lórí. some may not have hands some may not have legs they may be dwarfs or whatever. sórí tí orí èèyàn ò bá ti gbà bọ̀dì. But when your head does not abode you, àdúrà kì í pẹ́ gbà. Prayers are answered. Gba orí ẹ̀ mú. Hold your head. Wàá pe orúkọ Jésù tó. You will call the name of Jesus ẹ̀mí mímọ́ o. holy spirit. àṣẹ ọ̀run o. the authority of heaven. orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé. my head must not harbour evil. ẹlẹ́dàá mi ò gbọ́dọ̀ takò mí. my head must not go against me. olúwa jẹ́ kí òru òní di òru mọ́ ní gbàgbé. let tonight be our first fún ìpín àtìṣẹ̀dá mi. for my destiny. gbọ́ ọ̀rọ̀ yìí. gbọ́ ọ̀rọ̀ yìí. hear this word tí o bá ti ń gbàdúrà. when you pray. tó o bá ti ń gbóhùn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́. when you hear the voice of the person beside number you. number judge yẹn nìyẹn. That is the number judging you. Mi ìsìfẹ́ kí nọ́mbà judge yẹ. And I don't want number. Ohun ẹni wàá máa gbọ́ bẹ́rò ṣe pọ̀ tó. I want you to hear your own voice as you listen Ohun ti ẹni wàá máa gbọ́. You should hear your own voice. Wà á orúkọ Jésù tó. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run. Orí èmi Joseph Olúwa ṣe yìí ọmọ Jésù àṣẹ. Kò gbọ́dọ̀ gbàbọ́dé àdúrà. For evil prayer. jésù olúwa wa. ó kò ṣẹ́jú kòkòrò orí yẹn náà lẹ̀mí ọlọ́run ní kì í ṣe ẹlẹ́rìí ṣùgbọ́n mo heard that God said I should work on. mo ní orí ọ̀fẹ́ láti máa gbóhùn ẹ̀mí mímọ́. but I have the grace to be listening to the Holy Spirit. ẹ jọ̀ọ́ mọ̀mọ́ késà ti tẹ fún mi ìyábọ́là rẹ̀ náà yà sáré bẹ́ẹ̀ ni ẹ máa bọ̀ bàbá yìí tàbí tí ẹ má bínú ẹ bá mi fún wọn ní máìkì yẹn àjọ lọ ohun tí mo gbọ́ ni o gbogbo èèyàn à ń pọ̀ mi rí ẹ nawọ́ yín méjèèjì sókè tí n bá ti gbé iṣẹ́ ń gbọ́ mi tí n bá ti gbé kẹ́yìn náà kẹ́ pí kájọ lọ. bàbá kú iṣẹ́ bàbá. bàbá kú iṣẹ́ bàbá àpáta ayérayé. ìwọ náà sọ bẹ́ẹ̀. ọba kárí ayé alágbára gíga ògbẹ́nu òun ní aṣọ́lá arúgbó ọjọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ àyà kárí ayé ọba ọba tó wẹṣẹ̀ wánu ọba tó ń gbé níga kábíyèsí ọba tó ń wọ ọgbà rún àwọn mọ́gbẹ̀jẹ́ ọlọ́run ayérayé ọlọ́run bàbá lọ́lọ́.

òun jẹ́rìí ara rẹ̀. bàbá kú iṣẹ́ o bàbá. fóun tó pinnu láti ṣe lóru yìí. bàbá kú iṣẹ́ o bàbá. nínú ayé Mósìsì. bàbá kú iṣẹ́ o bàbá. wòlíì Ọlágbójú. bàbá kú iṣẹ́ o bàbá. fún ìgbédìde wọn láyé. bàbá kú iṣẹ́ o bàbá. nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. bàbá kú iṣẹ́ o bàbá. fóun tó pinnu láti ṣe. Bàbá kò iṣẹ́ ò bàbá. Tí ò sẹ́ni tó lè dádúró. Bàbá kò iṣẹ́ ò bàbá. Ẹni tí ò jẹ́ kí kòró pa ọ́. Bàbá kò iṣẹ́ ò bàbá. Ní twenty twenty. Bàbá kò iṣẹ́ ò bàbá. Bí ìjì kòró ti jà tó. Bàbá kò iṣẹ́ ò bàbá. Ó máa wọ twenty twenty one. Bàbá kò iṣẹ́ ò bàbá. Ọdún ìmúṣẹ ìlú orí. Bàbá kú iṣẹ́ o bàbá. Mi ò gbóhùn rẹ sọ̀rọ̀. Bàbá kú iṣẹ́ o bàbá. Mo ò ti sọ ní iṣẹ́ ń ṣe láyé rẹ. Bàbá kú iṣẹ́ o bàbá. Lórí òkè àánú kú. Bàbá kú iṣẹ́ o bàbá. nínú ayé gbogbo ènìyàn. bàbá kú iṣẹ́ o bàbá. fún atẹ́gùn ìyanu tó ń fẹ́. bàbá kú iṣẹ́ o bàbá. fáwọn ògùn òun tó ń ṣiṣẹ́ lọ́wọ́. bàbá kú iṣẹ́ o bàbá. gbogbo ìyẹn díjú ẹ sọ̀rọ̀. bàbá kú iṣẹ́ o bàbá. fóun tó pinnu láti ṣe. bàbá kú iṣẹ́ o bàbá. tí ò sẹ́ni tó lè dá dúró. bàbá kú iṣẹ́ o bàbá láti nineteen thirty. bàbá kú iṣẹ́ o bàbá. nínú ìpè bàbá lọ́la. bàbá kú iṣẹ́ o bàbá. àìkú àìṣá ni. bàbá kú iṣẹ́ o bàbá. ọlọ́run tí kò ní bẹ̀rẹ̀. bàbá kú iṣẹ́ o bàbá. kò tún lè lópin. bàbá kú iṣẹ́ o bàbá. ọlọ́run tó máa da ògo bò ọ́. bàbá kú iṣẹ́ o bàbá. ọlọ́run tí ò ní jẹ́ kó o ṣe foolishness. ọlọ́run tí ò ní jẹ́ kíkú àìtọ́jọ́ pa. ọlọ́run tó sọ̀wọ́ àgànyídọ̀ ọlọ́mọ. olórí burúkú ò ti dolórí ire. ọlọ́run ọlágójú. ọlọ́run àṣẹ kìkì ọ̀rọ̀. ọlọ́run ẹ̀mí àwọn wòlíì kú iṣẹ́ o bàbá. ọlọ́run ábúrámù. bàbá kú iṣẹ́ o bàbá. ọlọ́run ísákì. bàbá kú iṣẹ́ o bàbá. ọlọ́run jákọ́bù tó di ísírẹ́lì. bàbá kú iṣẹ́ o bàbá. fóun tó ti pinnu láti ṣe. bàbá kú iṣẹ́ o bàbá. ó kù ṣẹ́jú kan pariwo. bàbá ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ayé ọmọ mi. Bàbá kú iṣẹ́ o bàbá. Nínú ayé ọmọ rẹ̀. Bàbá kú iṣẹ́ o bàbá. Mọ̀mọ́ gbèsè yẹn ti di sísan. Bàbá kú iṣẹ́ o bàbá ọlọ́run tí kì í jẹ gbèsè ṣùgbọ́n ó máa ń san gbèsè ó ní kí n sọ fún ọ pé òun ti san gbèsè yẹn o ò ní gbèsè lọ́rùn mọ́ òun ló san gbèsè obìnrin ogbó àní kì í jẹ gbèsè ó máa ń san gbèsè ọlọ́run ló ń jẹ bẹ́ẹ̀ bàbá kú iṣẹ́ o bàbá. ọlọ́run tó kalẹ̀ sórí òkè yìí. bàbá kú iṣẹ́ o bàbá. orí òkè àánú kù. bàbá kú iṣẹ́ o bàbá. bàbá àti màmá àánú orí gbà. bàbá kú iṣẹ́ o bàbá. àti oore ọ̀fẹ́. bàbá kú iṣẹ́ o bàbá. mo dúró nínú Kristi. bàbá kú iṣẹ́ bàbá. Kristi wà nínú mi. bàbá fún mi tó ti mú mi bọ̀ fún mi tó mú mi dé fún mi tó pinnu pé òun mú mi lọ. Ṣẹ́kù ṣẹ́kù ṣẹ́kù ṣẹ́kù. Amen. Thank you ma. God bless you. Ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù gbàdúrà orí yẹn lẹ́ẹ̀mejì sí render the prayer of the head two more times. nígbà tí mo jókòó síbí. while I was seated there. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé. The spirit of God told me. Tí n bá ti yin òun tán. If I praise him ó ní bàbá Ọlágúnjú. he said Daddy Ọlágúnjú. òun ni ká kọ́kọ́ gbàdúrà fún. that we should pray for him. ó sì fún mi lẹ́sìn ọ̀rọ̀ Ọlọ́run tá a fi gbàdúrà. he gave me the word the verse that we will pray with. a sì fi gbàdúrà. we will pray. amen. àmín. ní agbára ẹni tó láyé àtọ̀run. by the power of the owner of heaven and earth ó ní yóò padà di ẹ̀rí fún yín. he said it shall be a testimony to you. orí òkè tó wá ẹ̀ ó ti di ẹ̀rí o. your coming to the mountain as you come a testimony. ó gbàgbọ́ you believe. Ọ gbàgbọ́. Ọ̀nà. Torí pé o tẹrí òkè àánú kù. Because you came on the mercy persist mountain. Àánú ti fọhùn fún ọ. Mercy speaks for you. Gbàdúrà yẹn gba orí yẹn mú. Pray and hold your head. Wàá pe orúkọ Jésù tó. You will call the name of Jesus. Èpè tó kù látàrí all the remaining causes on my head. ègún tó kù látàrí. remaining causes and spells. kò ṣeé ṣe tó kù látàrí. all the possibilities on my head. ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ gbọ́dọ̀ kọ̀ ó yẹ ẹ bá iná jáde ọdún. gbà dáadáa. tí n bá rí ẹni tó lè bá mi ka bíbélì tó mọ bíbélì kà dáadáa tí ò ní fi òjò pòjò. ẹ̀ ń tẹ̀ ń ka bíbélì lórí òkè tẹ́ ẹ mọ bíbélì yìí kà tẹ́ ẹ ní sọ nǹkan míì kẹ́síwèé kírónìkà kejì second chronicle bàbá ọlágúnjú àti mọ̀mọ́ la fẹ́ gbàdúrà fún ohun tẹ̀mí ọlọ́run bá mi sọ nìyẹn kó tó di pé àwa bọ́ sórí wa. God bless you second second chronicle seventeen àáka thirteen sorry àáka three to five mm, second Chronicles seventeen yes ma'am. ṣé ẹ ti rí àdá fún yín. jésù olúwa wa. amen. májẹ̀mú tọ́lọ́run fi ń bó ń kálukú ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí n bá ti ní jésù olúwa wa tá n parí àdúrà àmì mẹ́ta ni kẹ́ ẹ máa gbé ni ẹ kò nídìí fáyà ẹ ṣàgbé àmì ni àwọn tó ń lo fáyà mi lòdì sí wọn májẹ̀mú tọ́lọ́run fi ń bó ń lukú ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ ṣàkàṣe àmì yẹn kó máa san bí àmì ni ìdáhùn àdúrà ní ìgbà kẹta the third time. wà á pe orúkọ Jésù. you will call the name of Jesus. Rúbẹ́l ẹ̀ eh, Jacob ló fi ọ̀rọ̀ de Rúbẹ́lì. it was Jacob that used the word to bind Ruben. Mósè ló tú Rúbẹ́lì sílẹ̀. it was Moses that released Ruben. ẹ pe orúkọ Jésù tó. you will call the name of Jesus. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run. the uh, heaven the authority of the ta ló fi ọ̀rọ̀ dé orí yìí. who has used the word to bind my head. láti pàṣẹ ìwakọ̀wá yé mi. through my coming into this world. ẹ ọ̀rọ̀ yìí. hear this word. ẹ mi ẹ káwọ́ sílẹ̀. put down your hand. iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn o. the work has started. màá ṣàṣiṣẹ́ lórí àkòrí náà torí mo ti <laughs> odidi kíní ló wà ìwọ̀nba díẹ̀ ẹ mi mo fẹ́ bí léèrè béèrè. hear this I want to ask you a question. interpreter. my interpreter. nínú landlord. of the landlord tenant. and the tenant. caretaker. and the caretaker. ta ló lè ta ilé. who can sell the house. Eh? bàbá ọlágúnjú ta ló lè ta ilé tí caretaker bá ta ilé. what if the caretaker sell the house. kí ló máa ṣẹlẹ̀ sísà. what will happen. ẹ̀wọ̀n ni ẹ̀pá sísà bàbá ọlágúnjú lẹ́wọ̀n ni lọ amen. amen. ìkejì. the second nínú landlord I'm sorry nínú driver. of the driver. àti the owner. and the owner. ta ló lè ta mọ́tò. who can sell the car. Eh? ta ló láṣẹ àti ta ló láṣẹ àti ta mọ́tò. who has the authority eh? to sell the car. the owner ẹ mélòó lẹ gbà pé the owner ló lè ta mọ́tò ẹ ju ọwọ́ ẹ. how many of you believe that the owner should sell the car. ẹ paasi ẹ gbọ́ mi arúgbó ọjọ́ Ẹlẹ́dùmarè ní dìónà àti láńlọ́ọ̀dù ayé ẹ̀ kì í ṣe ìyá àti bàbá ẹ̀ ìwà akọ̀wé ayé lásán náà jẹ́. your parents are only they only brought you into the world but your but God is the landlord of your life and he is also, also the owner of you being the vehicle. ohun tí mò ń sọ ni pé. what I am saying is. èpè wo ni ìyá ṣe fún ọ. Which cause did your father give you? Èpò wo ni bàbá ṣe fún ọ? Which cause did your father give you? Nítorí pé o do tẹ orí òkè àánú tún Because you came on this mountain. Látòrí lọ ègún ò já ọ curses will never afflict you. ẹ̀mí àwọn wòlíì ló sọ bẹ́ẹ̀ èpè ò tún ọmọ. ta ló ta ló ta ló rúbẹ́ẹ̀lì Jacob ló sọ pé rúbẹ́ẹ̀lì ò ní tayọ. it was Jacob that said Reuben will not excel. ó sì ru ègún yẹn kiri. he was carrying the cross, ṣùgbọ́n lọ́jọ́ kan. but one day. rúbẹ́lì bá Mósè tiẹ̀ pàdé. Reuben met his own Moses. ó sì ré ègún yẹn kúrò. and he removed the cross on him. Eh ìdágbére ìdágbére ẹsẹ bíi ìdágbére Mósè ti fẹ́ máa lọ tó fi bá rúbẹ́ yìí gba orí ẹ̀ mọ́. hold your head. èpè táyé gbé mi ṣẹ́. the causes that the world has caused me. èpè tíyá gbé mi ṣẹ́. that the woman that has caused me. lọ́nà kọ̀nà tí wọ́n lè gbàṣẹ́. which ah! other way they have said. Jésù fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀mí ògì sí mọ́ ńlá. Jesus. Táyé mi ṣe. Ó pariwo. Táyé gbé mi ṣe. Lọ́nà kọ̀nà tí wọ́n lè mi ṣe. Ok, gbẹ̀gùn rẹ̀, pèpè rẹ̀ o, ìbànújẹ́ ayé mi ò pa wọ́n rẹ́ bàbá. Gbẹ̀gùn amen. amen. Ìgbà kẹta rèé. This is the third time. Ẹ pe orúkọ Jésù tó. Call the name of Jesus now. Ìgbà mẹ́ta ni ká ẹ pe ẹ̀jẹ̀ Jésù. You will call the blood of Jesus three times. Ah, ẹ̀mí mọ́ ní kí n connect yín mọ́rùn ẹ nawọ́ sókè. raise up your hands. ẹ nà gidi. raise your hands. gbogbo ẹ jókòó yẹn dìde. all the people sitting down rise up. ẹ wò mí ẹ jọ pariwo. please shout. wòkè. Okay tí n bá ti pariwo pé orúkọ jésù wọ́n dá mi lóhùn pé ẹ̀jẹ̀ jésù tó o bá rí i pè. if you can call it. májẹ̀mú bàjẹ́ lónìí mo ní májẹ̀mú àtìmọ́lẹ̀ bàjẹ́ lónìí. that covenant is destroyed. nawọ́ ẹ sókè jọ ẹni bá lọ. raise up your hand. má fẹ́ lè o tí n bá ti pariwo orúkọ jẹ. when I call the name of Jesus. ìwọ náà pariwo jẹ ìwọ ṣéèkì mọ́ orúkọ jẹ. ẹ̀jẹ̀ jẹ́. raise koyeba raise mi sọ̀tún yẹ kábàṣà yẹ rẹ́gì bó sọ̀tún. ẹ̀jẹ̀ jẹ́. Shout it! Shout it! Shout the blood! Shout it louder! Amen! God bless you. Come and get a ṣe. Amen. À ń lọ gbà kejì mẹ́ta ni. Rí pé Call it well. Ah, ẹ̀mí mímọ́ ó ní bàbá fi má jẹ́mu bà má jẹ́mu jẹ́ jésù fi má jẹ́mu bà má jẹ́mu jẹ́ bàbá fi má jẹ́ mú bá má jẹ́ jẹ́ Jésù fi má jẹ́ mú bá má jẹ́ ìwọ ló ní máa jẹ́ mọ́ lórí òkè káfàrí bàbá fi má jẹ́ mú bá pariwo lẹ́ẹ̀kan ṣoṣo. bàbá fi má jẹ́ mú bá má jẹ́ mú jẹ́. nínú ayé mi àti tiẹ̀. Jésù fi má jẹ́ bá má jẹ́ jẹ́. mi ò ẹ̀. bàbá fi má jẹ́ bá má jẹ́ jẹ́. Jésù ti máa jẹ̀mú kan máa jẹ̀mú jẹ́. Bàbá mi máa jẹ̀mú lórí òkè Kàfàrí. Bàbá mi máa jẹ̀mú kan máa jẹ̀mú jẹ́. Amen mo rí ẹ̀jẹ̀ jésù ń ṣiṣẹ́ àpàmì àwọn iṣẹ́ ìyanu wo mi ká tó lọ pariwo lẹ́ẹ̀kejì àti táìmù ti ń lọ wo bí wo mi bó ṣe ṣe ó ní wà á dijú but wo mi bàbá wà á máa gbọ́n gbogbo ara ẹ gbogbo ẹ máa ṣèkì látọpọlọ bàbá fi máa jẹ mú pa máa jẹ mú jẹ jésù fi máa jẹ mú pa máa jẹ mú jẹ bàbá fi máa jẹ mú pa máa jẹ mú jẹ jésù fi máa jẹ mú pa máa jẹ mú jẹ ìwà lọ́dẹ ní májẹ̀mú lórí òkè káfàrí bàbá fi májẹ̀ jẹ́ gbòòwò rẹ̀. bàbá fi májẹ̀mú bá májẹ̀mú jẹ́. ẹ kàṣà. jésù fi májẹ̀mú bá májẹ̀mú jẹ́. lọ́wọ́lọ́wọ́lọ́wọ́. bàbá fi májẹ̀mú bá májẹ̀mú jẹ́. jésù fi májẹ̀mú bá májẹ̀mú jẹ́. nítorí. ìwọ ni májẹ̀mú lórí òkè káfàrí bàbá fi májẹ̀mú bá májẹ̀mú jẹ́. onígbà kẹta tó parí yóò. ó yá gbọ́ra gbọ́ra gbọ́ra gbọ́ra. àwọn wòlíì nítorí. a kejì. we are going the second time. wàá lẹ́rìí tó lè rí. you will have a great testimony májẹ̀mú kan bẹ lórí òkè bàbá ọlágójú. there is a covenant on this mountain of ọlágójú. májẹ̀mú yẹn náà ń pè ní májẹ̀mú ṣíṣeéṣe. that's the covenant of possibility. God bless you. amen sir. Tóti bá ti pariwo orúkọ Jésù. You see when I shout the name of Jesus. Má ṣàkọ. Don't be proud. Ẹ má ṣàdúrà di àṣà. Don't make prayer a protocol má sọ àdúrà di àṣà. don't make it a, a, a normal a routine. lọ́dọ̀ àwọn èèyàn mi ó ti dà. with uh, my people. kí ni wí wọn á dà fún yín bàbá wọn níbi lọ tí n bá ti pariwo. when I shout. orúkọ yìí. the name of Jesus. ohun ẹnìkan ni kí n gbọ́. I shall hear your voice. wọ́n fa àwọn agbára ọlọ́run you are pulling down the power. inú mi dùn fún gbogbo àwọn olórin ẹ̀mí. I can see all the spiritual singers. tí wọ́n kọrin. I was happy with the spiritual singers. lórúkọ Jésù ẹ̀ tán. you will not be finished. ẹ máa tàn ni. you will shine. orúkọ tó ẹ̀jẹ̀ jẹ́. èpè èpè èpè èpè èpè èpè èpè èpè èpè. shout it. èpè èpè èpè èpè èpè pé yes Oya, yá ẹ̀jẹ̀ bọ́ sẹ́nu iṣẹ́ ẹ̀jẹ̀ olùgbàlà máa ṣiṣẹ́ ìtúsílẹ̀ máa ṣiṣẹ́ ìdáǹdè máa ṣiṣẹ́ ìtúsílẹ̀ èyí máa ṣiṣẹ́ ìdáǹdè ó yá ó yá ó yá ó yá ó yá ó yá fi gbogbo agbára pé yá yá yá yá yá yá yá yá yá yá yá yá oreke soto ye moshina reke mama soto ye moshina yéésì jésù olúwa wa ìgbà kan tó kù one more time inú mi dùn sẹ́yìn bàbá yìí I'm happy with these fathers ẹ ṣe dáadáa you have done it well. Yeah. Mm -mm well. amen. iná májẹ̀mú tó le jù láyé ni májẹ̀mú ẹ̀jẹ̀. one of the strongest covenants is the covenant of the blood. ṣé bẹ́ẹ̀ ṣe ń pariwo yẹn. you see as you were shouting. mi ìmọye ọdún ẹ. I don't know your age. tí ò yẹ kí mẹ́sìsì ẹ six ẹ̀mí àwọn wòlíì sọ pé wàá rí mẹ́sìsì ẹ padà. I don't know your age your mercy are ceased ìwọ tí ẹ sì fi ẹ̀jẹ̀ dá májẹ̀mú ẹjọ́ láìjẹ̀ arúgbó ọjọ́ ní májẹ̀mú yẹn bàjẹ́ lónìí. you that had a blood covenant that covenant is destroyed. jọ̀yà pariwo ẹ̀ dáadáa. so shout it loud. ẹ̀jẹ̀ lágbára. blood is powerful. tí oore ọ̀fẹ́ bá wà tí n bá ṣiṣẹ́ fún ọ lórí ẹ̀jẹ̀. if I work for you on the blood. ohun tí mo fẹ́ kó ṣẹlẹ̀ ní ìtúsílẹ̀ ẹ̀jẹ̀. great deliverance on blood. amen. Ah, ẹ̀mẹ́ mímọ́ o. ọ̀dà ní ìṣẹ́jú kan kó tó parí ń gbà nígbà kẹta ẹ̀jẹ̀ tó jẹjẹ lọ kó wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù olùgbàlà kó wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó jẹjẹ lọ ẹ̀jẹ̀ tó jẹjẹ lọ ó sọ̀rọ̀ kó wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù olùgbàlà. fún mi sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù olùgbàlà ó wá fún mi sílẹ̀. Ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ. Ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ. Ó wá fún mi Ẹ̀jẹ̀ Jésù olùgbàlà. Amen. Amen. Wàá lẹ́rìí tó o ní. You will have a great testimony you've never had before. Amen. Amen. Ẹ̀mí àwọn wòlíì ní kí n sọ fún yín. The spirit of the prophet said I should tell you. Ó ní kẹ́ ẹ dìde dúró. He said everybody should be on their feet. Ó bí mi léèrè pé bàbá àṣẹ orí ìdúró la wà. We are still standing. Wàá dìde báyìí. You will stand up. <laughs> Wàá gbéra ẹ sókè wàá dìde báyìí. You will lift yourself. Ó yá dìde kí n rí ẹ wàá dìde lọ́dún yìí. mi ò ní òfò sókè mo ní o dìde. you will raise yourself. <laughs> wàá gbéra ẹ sókè. you will raise yourself. tó bá ti ń parí ẹ ọ̀jẹ̀ Jésù wàá máa gbéra ẹ sókè. when you shout the blood of Jesus you raise yourself. wòmí tí bá ti sọ́lẹ̀ ẹ̀ka tó kù rẹ o. <gasps> orúkọ jẹ́ ẹ̀jẹ̀ jẹ́. máa dìde máa dìde máa dìde máa dìde máa dìde máa dìde máa dìde máa dìde máa dìde máa dìde máa dìde máa dìde máa dìde máa dìde wá dìde níbi tí ẹ̀jẹ̀ sun ọ́ mọ́lẹ̀ sí ẹ̀jẹ̀ tú ọ sílẹ̀ níbi tí ẹ̀jẹ̀ sun ọ́ mọ́lẹ̀ sí ẹ̀jẹ̀ tú ọ sílẹ̀ níbi tí ẹ̀jẹ̀ dì ọ́ mọ́ ẹ̀jẹ̀ tú ọ sílẹ̀ ó yá pariwo ẹ̀jẹ̀ yẹ máa dìde máa dìde yes yes yes níbi tí ẹ̀jẹ̀ sun ọ́ mọ́lẹ̀ sí ẹ̀jẹ̀ dílé bàbá ẹ̀jẹ̀ ìdílé ìyá ó yá dìde sókè pariwo ẹ̀jẹ̀ dìde elika sundo ya kaili bi sundo ya ya ya ya ya ya ya ya parokos kata rabi rabi rabi rabi rabi rabi ẹ̀mí àwọn wòlíì ayayaya. jésù olúwa wa. ẹ̀mí àwọn wòlíì ní kí n sọ pé kó o kí ara ẹ̀ pé o kú oríire. the spirit of the prophet said you should congratulate yourself. a ní o kí rẹ̀ pé o kú oríire. wàá rí nígbà tí ohun tí alágbára ṣe bá di mímọ̀ ẹ jọ nítorí ọlọ́run ká tó lọ gbọ́rọ̀ ọlọ́run ó lè fẹ́ kọ̀ọ̀kan sílẹ̀ ohun tẹ̀mí ọlọ́run ní kí n ṣe. Amen. Amen. Ẹ nawọ́ sórí pẹpẹ. Stretch your hand to the altar. Ẹ nawọ́ sórí pẹpẹ. A fẹ́ gbàdúrà fún bàbá Ọlágójú. Moses Ọlágójú àti mọ̀mọ́. Kíní kan ni mo yin Ọlọ́run lógo lórí bàbá yìí. There is one thing I glorify God for. Number one. Number one. Bàbá ní ìfẹ́. He has love. Ìfẹ́ náà sì lọ Ọlọ́run. And God is bàbá love. Bàbá níbi tí ẹ ti ń wo Ọlọ́run ẹ ò ní bàjẹ́. Bàbá a ó mórí délé o ẹ gbogbo ìtara ni kẹ́ ẹ fi gbàdúrà. please pray with all the zeal. ó máa ń jẹ mí lógún láti gbàdúrà. it always is a fún àwọn ìránṣẹ́ Ọlọ́run for ministers of God. tá a jọ jẹ́gbẹ́. that were made. àwọn tí ó jù mí lọ. those that are older than me. àwọn tó ń bọ̀ lẹ́yìn. bàbá tá a bá gbàdúrà fún ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì ni. if you don't pray for ministers it's a sin that has no forgiveness. ẹ náwó sí wọn. stretch your hands. gbàdúrà ìjùpọ̀ ń gbà fúnra ẹ lọ bàbá májẹ̀mú kan bẹ lórí yín bíbélì sọ pé ẹni tó bá fi yín ré a ó fi ré ẹni bá súre fún yín ọ̀run ló máa súre fún yes aunty. olúwa sì wà pẹ̀lú jósẹ́fẹ́tì. ẹ́. olúwa sì wà pẹ̀lú jósẹ́fẹ́tì. ẹ nawọ́ sí bàbá. stretch your hand to him. àti mọ̀mọ́. and mommy. ẹ pe orúkọ jésù tó. ọlọ́run dàpọ̀ mọ́ bàbá ìjù tàtẹ̀yìn wá lọ. God mingle with him. kí wọ́n tún rí iṣẹ́ ṣe ju tàtẹ̀yìn wá. ó yà dúró ọlọ́run ìdàpọ̀ mọ́ o dàpọ̀ mọ́ bàbá àti mọ̀mọ́ wọ́n ní olúwa sì wà pẹ̀lú Jèhóṣáfátì ọlọ́run dàpọ̀ mọ́ bàbá yẹn bàbá Mósìsì Ọlágúnjú olúwa dàpọ̀ mọ́ wọn dàpọ̀ mọ́ wọn dàpọ̀ mọ́ wọn dàpọ̀ mọ́ wọn alágbára dàpọ̀ mọ́ wọn Jésù olúwa wa ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run mo mọ̀ pé ẹ̀pọ̀ lágbo we have a lot of ministers of God in the congregation. tí ẹ bá rí àdúrà ìgbà dáadáa. if you can say this prayer. ohun tọ̀run fi máa san padà fún yín. what heaven will pay you with. àjẹdọmọ ọmọ ni. is what you will eat. bólóhùn kejì màmá. the second one. nítorí tó rìn nínú ọ̀nà ìṣáájú Dáfídì. nítorí pé bàbá yẹn rìn ní ọ̀nà Kristi. Jésù balógun ọkọ̀ ọ̀gbàlà wa. that is walking in the way. yes bàbá rẹ̀. yes kò sì wá bálámù. bàbá yìí ò wá bálámù kò wá òkùnkùn ó dúró sínú kìkì orúkọ Jésù. yes. ṣùgbọ́n wọ Ọlọ́run bàbá rẹ̀. Eh. ó sì nínú òfin rẹ̀. yes. kì í sì ṣe bí ìṣe Ísírẹ́lì. yes. nítorí náà. prayer rèé o yes. ní olúwa fi ìdí ìjọba náà. ẹ náwó sí bàbá pé olúwa fìdí iṣẹ́ ìránṣẹ́ wọn kalẹ̀ títí àtẹ̀yìnwá lọ àdúrà. bàbá wòlíì moses ọlágúnjú lónìí àtúmọ̀yìn wọnú májẹ̀mú tuntun ìfẹsẹ̀múlẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ráàánú gbà ẹ̀rọ orí ọ̀fẹ́ gbà Jésù Olúwa wa yes aunty. gbogbo Judas sì ta Josephat ní ọrẹ. ẹ pariwo. shout. bàbá o. God. ọmọ o. son. ẹ̀mí mímọ́ o. Holy Spirit. Moses Ọlágúnjú rẹ̀ o. this is Moses Ọlágúnjú. wòlíì rẹ ni tá lọ́rẹ́ gbogbo ẹ̀bùn tó nílò àdúrà. bó ṣe ń gbà yẹn ló ń dáa fún ẹ. Jésù Olúwa wa àǹtí ní ìparí. ó sì ní ọrọ̀ àti ọlá ní ọ̀pọ̀lọpọ̀. amen. àmín. ọrọ̀ tí èmi ń béèrè fún bàbá yìí kì í ṣe ọrọ̀ ti ara ọrọ̀ ti ẹ̀mí. not the physical wealth is the spiritual wealth. amen ẹ nọwọ́ sí wọn ẹ sọ fún ọlọ́run ẹni jésù ọmọ aládé àlàáfíà mú wọn wọnú májẹ̀mú àlàáfíà. take me to the covenant of peace. Ah, ibi kan máa ń challenge mi nínú bíbélì. there is a place that challenges me in the bible. bíbélì sọ wípé. the bible says. alàgbà joshua ó nígbà tí bàbá mose ràn lọ ṣámí ó lóun wà ní forty five years ó ìsìn olóhùn ti di eighty five years olóhùn tún lè wọlé òun tún lè jáde ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. it is God that make, gave him strength. ẹ sọ fún ọlọ́run pé jésù ọmọ aládé àlàáfíà mú bàbá àti màmá wọnú májẹ̀mú àlàáfíà. take them into the covenant of peace. Mósè pé one twenty years ojú ẹ̀ wò bàìbàì. Moses was one twenty years. ẹ sọ fọlọ́run ojú bàbá yìí ò gbọ́dọ̀ wò bàìbàì. his eyes must not go dim. agbára kún agbára. more power. orí ọ̀fẹ́ kún orí ọ̀fẹ́. more of grace. àṣẹ kún àṣẹ. more of authority. tó o bá rí àdúrà yìí if you can say this prayer. kó o tẹ orí òkè. and you climb on this mountain. ọ̀rọ̀ ẹ ti yanjú your case is sorted. ṣòro ń tá arúgbó ọjọ́ bá ti ní kèmí ṣe ni mo máa ṣe ẹ náwó sí wọn ẹ pọ orúkọ jésù tó ẹni jésù ọmọ aládé àlàáfíà mú bàbá àti màmá àtàwọn ọmọ wọnú májẹ̀mú àlàáfíà wọn gbọ́dọ̀ fi nira ṣiṣẹ́ ìránṣẹ́ lójoojúmọ́ every day. ẹ̀gbọ́n tí ìwé àìsáyà wí ni. hear what the book of Isaiah says. ó ní bàbá Moses wòlíì Ọlágúnjú. ó ní nítorí pé ó dúró de olúwa. alágbára lòun máa tún agbára yín ṣe. ó lè máa fi ìyẹ́ gòkè bí idì. ó lè máa sáré kì í ó rẹ̀ yín. ó lè máa rìn àárẹ̀ kì í. ẹni kí májẹ̀mú náà wá sí mú ṣe àdúrà. bó o bá ṣe gbàdúrà sí tó làdúrà ẹ máa gbà. ẹ wọnú má jẹ̀mú àlàáfíà. Jésù olúwa wa. ní ìparí bí wọ́n mú Olúwa káyé má fi wọ́n palẹ̀ ogun mọ́ bàbá Moses kí wọ́n mú Olúwa káyé má fi wọ́n palẹ̀ ogun mọ́ ó wá tí wọ́n mú o Jésù kàn má bàa ṣègbé o táyà tọmọ wọn. kí wọ́n mú Olúwa káyé má fi wọ́n palẹ̀ ogun mọ́ kí wọ́n mú Olúwa káyé má fi wọ́n palẹ̀ ogun mọ́ ó wá tí wọ́n mú o Jésù kàn má bàa ṣègbé amen Baba Moses Ọlágúnjú wòlíì Ọlọ́run àlàyé àtẹ̀yìn àti mọ̀mọ́ àti ìpè àti iṣẹ́ ìránṣẹ́ ẹ ti bẹ̀rẹ̀ dáradára wọ́n ti bẹ̀rẹ̀ dáradára bàbá ti bẹ̀rẹ̀ dáradára wọ́n ti bẹ̀rẹ̀ dáradára àánú la béèrè fún orí ọ̀fẹ́ la béèrè fún agbára la béèrè fún bí wọ́n ti bẹ̀rẹ̀ dáradára jẹ́ ká parí rẹ̀ dára owó òkè lẹ́ẹ̀kan bàbá moses wòlíì ọlágúnjú ti bẹ̀rẹ̀ dáradára ẹ ti bẹ̀rẹ̀ dáradára. àánú la béèrè fún orí ọ̀fẹ́ la béèrè fún ìwọ́tara la béèrè fún bí wọ́n ti bẹ̀rẹ̀ dáradára ìwọ́tara ilẹ̀ dáradára bẹ̀rẹ̀ dáradára ẹ ó parí ẹ̀ dáradára. iye ti bẹ̀rẹ̀ dáradára ẹ ó parí ẹ̀ dáradára. amen. ní ìparí ẹ gbàdúrà fún àwọn bàbá. finally you pray for daddy. àti mọ̀mọ́. and mommy àwọn ọmọ. their children iṣẹ́ ìránṣẹ́ wọn his ministry àti gbogbo àwọn tó ń bá wọn ṣiṣẹ́ and all his co-workers. mo máa ń sọ̀rọ̀ kan. I used to say something. àdúrà tí wọ́n gbà fún Pétérù The prayer that was said for Peter. Tí bá gbarú ẹ̀ fún Jacob wọn ní fi dà orí ẹ̀. If that was said. Tí wọ́n bá kùnà láti gbàdúrà fún Pétérù, wọ́n ní ìjọ ń fi ìtara gbàdúrà fún Pétérù. Tí bá kọ̀ láti gbàdúrà, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí i, òun náà ló máa ṣẹlẹ̀. What happened to James? Ah, happened to him. Nǹkan kan máa ń pa mí lẹ́kún Bíbélì. I shed tears over something in the Bible. Bàbá Mósè tí bàbá yìí ń bá jórúkọ. The Moses that he bears name with. Ó dé òkòríta kan ó sọ fún Ọlọ́run pé tó bá pa wọn kó yọ orúkọ ń kúrò nù ìwé yìí. Nígbà tí àdánwò ti Mósè dé kò rẹ́ni gbàdúrà fún. When the time of Moses came nobody was to pray for him. Nígbà tí Mósè fúnra rẹ̀ nìkan ṣoṣo ó takú ti ọlọ́run torí àwọn ọmọ israẹli ṣùgbọ́n nígbà tí ìjì Mósè dé kò rẹ́ nìkan ṣoṣo gbàdúrà tó o bá gbàdúrà fún bàbá yìí tó sì wà lórí òkè mo gbàdúrà pé ò ní jẹ̀bi nawọ́ sí wọn ẹyọ kan tó kù nìyẹn àwọn ìyàwó ọmọ iṣẹ́ ìránṣẹ́ wọn àwọn tó ń bá wọn ṣiṣẹ́ ẹ gidi gan ju pò ń gbà fúnra ẹ lọ ire kan máa tẹ̀lé. one tó máa ń jẹ mí lógún láti gbàdúrà fún ìránṣẹ́ ọlọ́run bíbélì ní ẹnikẹ́ni tó bá bomi rìn. anybody that water kini? shall be water. ẹ̀nàwọ́ àdúrà. bàbá ẹ gba agbára ẹ gba okun agbára tó tó rìnrìn àjò twenty twenty one orí ọ̀fẹ́ tó tó rìnrìn àjò ẹ gba agbára ẹ gba orí ọ̀fẹ́ ẹ gba àtìlẹ́yìn ẹ gba ìgbèníjà. jésù olúwa wa ẹ díjú yín síbẹ̀ ẹ máa ṣàmì. ní orúkọ jésù. ẹ jẹ́ ká mi yẹn le jù yẹn lọ. ní orúkọ jésù. ní orúkọ jésù. ní ìdìpọ̀ ti ẹ̀mí àti ìsopọ̀ àlàáfíà òun lápánupọ̀ gbogbo ènìyàn pátá tá a sọ fún ikọ̀ ìránṣẹ́ rẹ ẹni tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́ láti máa ṣe é tó ti bẹ̀rẹ̀ dáadáa tó sì orí ẹ̀ dáadáa lórúkọ Jésù àdúrà náà ó la jẹ́ ó gbà. ìfòròyìn yẹn ló kọ Jésù kó di ọ̀tun. agbára náà kó di ọ̀tun. orí ọ̀rọ̀ náà kó máa pọ̀ sí. àánú kó máa pọ̀ sí. gbogbo tí ẹ nílò pátá fún iṣẹ́ yìí ó la fi ta wọn lọ́wọ́. àtọkọ ni àtayá ni àti àwọn ọmọ ni lórúkọ Jésù àbọ̀lọ̀ kó wà lórí yìí. gbogbo ìgbà ẹ ò ní ṣiṣẹ́ ẹ ò ní ṣubú ẹ ò ní dà ẹ ò ní wọ́dẹ̀ àìsàn lórúkọ bàbá tó ẹ ò ní wọ́dẹ̀ àìsàn ìdẹ̀sùn ní dèyìn ìtọ́ alẹ́ òfìsẹ́ náà ẹ ò fi nira ṣe ọlọ́run gbọ́ àti ẹgbẹ́rẹ́ náà jésù olúwa wa. àbẹ́ àbẹ́ àbẹ́ lórúkọ jésù kristi. bàbá wòlíì ọlátúnjú ẹ gba ìgbédìde lórúkọ bàbá. Ah lórúkọ ọmọ ah, eh. lórúkọ ẹ̀mí mọ́ ah, eh. màmá ẹgbà ìgbédìde lórúkọ bàbá ah, eh. lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́. ìwọ náà wàá náwó sókè pé lórúkọ jésù èmi náà gba ìdílé gbédìde lórúkọ bàbá ọmọ àtẹ̀bẹ́ ó sọ̀rọ̀. in the name of the father the son and the holy spirit olúwa èmi náà gba ìgbédìde lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ mo gba ìgbédìde mo gba promotion ọ̀tún mo gba ìfàsókè amen. mo ti fẹ́ ká wọnú ọ̀rọ̀ kí n sì súre fún yín kí n máa bá tèmi lọ ṣùgbọ́n ohun ẹ̀mí mọ́ ni mo máa ń gbọ́. I used to hear the voice of the Holy Spirit though I wanted us amen. to go to the word of God. ra lóṣù wàá jókòó láìpẹ́ oṣù mọ̀túnmọ̀ kan lóṣù abẹ́ ìdí ẹ̀rí lọ́rẹ̀ wò mí o nígbà tí ṣe kí wọ́n náà pariwo gan-an wò mí wò ní wò mí ọ̀rọ̀ tú mi sílẹ̀ ọ̀rọ̀ gbé mi dìde ọ̀rọ̀ ṣe mí lógo ọ̀rọ̀ gbé mi já ọ̀rọ̀ tú mi sílẹ̀ ọ̀rọ̀ tẹ́mi dìde ọ̀rọ̀ tẹ́mi lóko ọ̀rọ̀ tẹ́mi dáná. ọwọ́ ẹ̀dá ọ̀rọ̀ tún mi sílẹ̀ ọ̀rọ̀ tẹ́mi dìde ọ̀rọ̀ tẹ́mi lóko ọ̀rọ̀ tẹ́mi dáná. ó kù ṣẹ́jú kan lórí òkè àánú kù. ọ̀rọ̀ tẹ́mi dìde ọ̀rọ̀ ṣe mí lóko ọ̀rọ̀ tẹ̀mí jáde. ó kú gbà méjì pariwo. ọ̀rọ̀ tú mi sílẹ̀. tú mi sílẹ̀ tú mi sílẹ̀. ọ̀rọ̀ tẹ̀mí dìde. mo fẹ́ dìde lọ́dún yìí. ọ̀rọ̀ ṣe mí lóko ọ̀rọ̀ tẹ̀mí jáde. fáńdọ́lẹ̀. ọ̀rọ̀ tú mi sílẹ̀. ọ̀rọ̀ tẹ̀mí dìde ọ̀rọ̀ tẹ̀mí jágbá. twenty twenty one. ọ̀rọ̀ tẹ̀mí jágbá. ọ̀rọ̀ tẹ̀mí jágbá. kó o tó jókòó before you sit down. ìtara gbàdúrà. pray with me. bẹ́ẹ̀ tàbá gbọ́rọ̀ ọlọ́run tán màá kàn súre fún yín ni. amen. fi omijé gbàdúrà yìí bíbélì wí pé látètè kọ́ ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run ti dára ẹ̀ ní ọ̀rọ̀ nínú ẹ̀ láti dáhùn gbogbo lẹ́yìn rẹ̀ a kò dáhùn kó mọ́nú ìta dá wà á pe orúkọ jésù kù wà á ní ọ̀rọ̀ tètè kọ́ ṣe níbi tá a ti fi ọ̀rọ̀ dùn mí láti pàṣẹ ìyá bàbá ẹ̀gbọ́n ọ̀gá tó kọ́ mi ń ṣe láti pàṣẹ ilé tí wọn kì í gbé tí mo gbé gbogbo bí a ti fọ̀rọ̀ dè mí ọ̀rọ̀ àtètèkọ́ṣe tó ń jẹ́ Jésù tú mi sílẹ̀ ó máa járe ẹgbà àdúrà. ọ̀rọ̀ àtètèkọ́ṣe tó ń jẹ́ Jésù tú mi sílẹ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ níbi bàbá mi ti fọ̀rọ̀ dè mí níbi ìyá ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ bíbélì sọ pé láti kọ́ ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run ti kárẹ̀ ní ọ̀rọ̀ náà nínú ẹ̀ láti dáhùn gbogbo lẹ́yìn rẹ̀ a kò dáhùn kó mọ́ ní ìtì ọ̀rọ̀ tú mi sílẹ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ Jésù Olúwa wa. Amen bíbélì sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀. the bible said he said. ó ṣe kí he delivered them number one ó ní ọ̀rọ̀ tún mi sílẹ̀. he said the word set me free. number two ó ní ọ̀rọ̀ gbé mi dìde. he said the word níbi ayé ti fi ọ̀rọ̀ já mi bọ́. where the word ọ̀rọ̀ àtètèkọ́ ṣe ti ń jẹ́ Jésù mo fẹ́ dìde ọ̀rọ̀ gbé mi dìde àdúrà. níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ já mi bọ́ lórúkọ Jésù Olúwa fi ọ̀rọ̀ tú mi sílẹ̀ Olúwa fi ọ̀rọ̀ tú mi sílẹ̀ níbi tá a ti fi ọ̀rọ̀ já mi bọ́ lórúkọ jésù olúwa fi ọ̀rọ̀ tú mi sílẹ̀ jésù lórúkọ jésù olúwa wa. àmín. ṣe rí aago mẹ́ta ló lù. you see it's three o'clock. àwọn ẹ̀mí òkùnkùn fi ṣiṣẹ́ ọmọ ọlọ́run náà ò gbọ́dọ̀ fi ṣeré. fò sókè lẹ́ẹ̀mẹ́ta ẹrù ayé jábọ́ ẹrù oṣù jábọ́ ẹrù ọ̀tá jábọ́. amen. àmín. kó o tó jókòó. before you sit down. ìkẹta. the third one. ó ní ọ̀rọ̀ gbé mi já gbangba. the word bring me out. Ah, ọ̀rọ̀ ló mú pétérù jáde nínú túbú ó sì gbé já gbangba ẹ pe orúkọ jésù tó ọ̀rọ̀ àṣekọ́ṣe tó ń jẹ́ jésù ọdún mi ni mo wọ̀ yìí ọ̀rọ̀ gbé mi já gbangba gbé ọmọ mi já gbangba gbé iṣẹ́ mi já gbangba jẹ́ kí n di mímọ̀ fáyé ní eré àdúrà. gbadada gbadada gbadada. Jésù Olúwa wa. In Jesus name. Nawọ́ sórí pẹpẹ yìí. Stretch your to the altar. Mo fẹ́ kó gbàdúrà kí ránṣẹ́ jáde kó wá jókòó. I want you to pray and send authority out when you sit down you shout. Wà ní. Agogo mẹ́ta ti It is three o'clock. Jésù pé rí ayé mi wá agogo mẹ́ta tìlù ẹ̀mí mímọ́ yanjú ọ̀rọ̀ mi ẹ pariwo. agogo mẹ́ta tìlù jésù pé èmi wá. agogo mẹ́ta tìlù ẹ̀mí mímọ́ yanjú ọ̀rọ̀. Nawọ́ sórí pẹpẹ yìí. Stretch your hand to the altar. Wàá pe orúkọ Jésù tó. You will call the name of Jesus. Wàá ní agbára tó jí Jésù dìde. The power that rose Jesus from the dead. Pé èrè ayé mi wá. Bring my blessings pé ògo ayé mi wá. bring my glory. pé ìrànlọ́wọ́ ayé mi wá. bring my help. pé ìṣeré àwọn ọmọ mi wá. bring the success of my children. ìkejì wa ní ẹ̀mọ́ yanjú ọ̀rọ̀ mi. settle my case kọ́rọ̀ mi gba ojútùú. that my case will be settled. ìyanjú ìtòrò kó o béèrè ohun tó fẹ́ máa fàṣẹ sí àdúrà. orúkọ jésù. májẹ̀mú kan ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ mo rí àmì ńlá máa béèrè ohun tó fẹ́ máa béèrè máa béèrè èmi náà béèrè mi ò dórí òkè rí ah! arúgbó ọjọ́. náà béèrè o ní ìṣẹ́jú kan àbọ̀ èmi náà ń béèrè rántí ọmọ ẹ rántí aya ẹ. má ṣe jẹ́ ká dúra kó ṣe tèmi tí o má ṣe jẹ́ kádùrà kó ṣe tèmi tì o àdúrà ní jábèsì gbà tó dolówó àdúrà ní àánà gbà tó dọlọ́mọ àdúrà ní áfìdì gbà tó borí ọ̀tá rẹ̀ má ṣe jẹ́ kádùrà kó ṣe tèmi tì o béèrè ọba tó ń gbẹ́kún aláàdúrà mo ti dé ọba tó ń gbẹ́kún aládùúrà mo ti dé o gbọ́rọ̀ mi rò gbèjà mi jà kó o fún mi lésì àdúrà o ọba tó gbọ́gbé já àbèsì mo ti dé béèrè béèrè béèrè ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ béèrè ọba tó gbọ́gbé jáàbèsì mo ti dé o bọ̀rọ̀ mi ro gbèjà mi jà kó o fún mi lédi àdúrà mo fún ọ ní ìṣẹ́jú kan sí èmi náà fẹ́ béèrè. ọlọ́run má jẹ̀mú orí òkè àánú sìkò. ó kú àbọ̀ ṣẹ́jú gbogbo ẹ̀yin bàbá tó wà ń bí ẹ béèrè ka ibi dùnún wọ̀ṣìnà. Jésù Olúwa wa. mi dùn pẹ́yìn tí yẹ̀yìn ṣí ẹ wà lórí eékún èmi náà wà lórí eékún lórí eékún tó wà yẹn nawọ́ sókè raise up your hand ó ní ṣe é tèmi fún mi do mine for me ọlọ́run tó rán mi wáyé ṣe tẹ̀lé fún mi arúgbó ọjọ́ tẹ̀lé fún mi lórí òkè àánú tún kù ṣe tẹ̀lé fún mi nínú májẹ̀mú ìfè orí òkè yìí ọlọ́run tó rán mi wáyé ṣe tẹ̀lé fún mi. àsìkò ẹ̀rí ti tó jẹ́ kí n lẹ́nu ẹ̀rí o má ṣe jẹ́ kí ayé pín ẹ̀rí mímọ́ tiwọn jẹ́ kí n lẹ́nu ẹ̀rí o bàbá àsìkò ti tó àsìkò ẹ̀rí ti tó. ẹ pariwo àbí tí èyí tó ni. jẹ́ kí n lẹ́nu ẹ̀rí o má ṣe jẹ́ kí ayé pín. amen ní ìṣẹ́jú kan kó tó máa ṣe àmì sọ fún ọlọ́run mi ò béèrè rí ẹlòmíì. I am not asking for any other person's blessing. ire tèmi ni mo béèrè lórí òkè àánú tó kù ọlọ́run tó fún mi lọ́wọ́ o fún mi ní nǹkan báyìí ọlọ́run tó fún mi lẹ́sẹ̀ mo fẹ́ kó lo ẹ̀yà rẹ gẹ́gẹ́ bí point of contact ó yá pariwo béèrè ohun tó fẹ́ àdúrà. kó máa sán bí àrá orúkọ Jésù. Amen. Mo ní ní orúkọ Jésù. Amen. Mo kúnlẹ̀ mo wólẹ̀ níwájú arúgbó ọjọ́ nínú orí ọ̀fẹ́ tí mo rí gbàánú Kristi nítorí àìdálẹ̀ mi mímọ́ nítorí àìmú nǹkan mi mọ́ nítorí ṣíṣe bí Ọlọ́run ti ràn mí ó ní ohun tí ìwọ ọlọ́run fẹ́ ṣe tó fi fi sí ọkàn bàbá wòlíì ọlágúnjọ pé nínú ti prógámù ọdún yìí bàbá yìí àṣẹ kìkì ọ̀rọ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ mo wá fi májẹ̀mú ṣiṣẹ́ ṣe mo fi sọ tẹ́lẹ̀ sí ẹnìkan tó rí àmì méje ṣe ohun tó béèrè lórúkọ jésù kristi nasareti òòrè ó yá gbàá àmín àmín àmín àmín àmín àmín àmín lórúkọ Jésù Kristi. wàá ṣe àmì mẹ́sàn-án. he will say nine amen. wàá ṣe àmì mẹ́sàn-án. you will say nine amen. Anna béèrè tiẹ̀ lórí òkè. Shilo ní Shilo Eli sọ fún pé máa lọ kí Ọlọ́run Ísírẹ́lì fi ìdáhùn àdó ẹ̀ fún ọ ọdún tó tẹ̀lé ó gbọ́mọ wá èmi ní orí ọ̀fẹ́ tó ju ti bàbá Élì lọ nínú Kristi Jésù nínú májẹ̀mú tuntun mo rán àṣẹ jáde mo rán àṣẹ jáde mo rán àṣẹ jáde lórúkọ jésù tó bá rí àmì mẹ́sàn-án ṣe ìdáhùn tí ò bá ọ̀rọ̀ rẹ rí látìgbà tó ti dáyé lónìí ìdáhùn bá ọ̀rọ̀ rẹ. ààbẹ ààbẹ ààbẹ ààbẹ ààbẹ ààbẹ ààbẹ ààbẹ ààbẹ lórúkọ jésù kristi. gbólóhùn kẹta. the third statement àmì méjìlá ni kò ṣe. this is twelve amen. tó dúró fún ẹ̀yà israẹli méjìlá. that is standing for the twelve àwọn apostles méjìlá. the twelve apostles oṣù méjìlá tó wà ní ọdún. twelve months àmì pé wàá la ọdún yìí já. that you will cross over the year. seke betoli azantaya kaboshida. ee ẹ̀mí mímọ́ ó ní kí gbogbo èèyàn di aṣọ ọ̀run ẹ̀ mú ká bá ṣe hold on to the cloth you are wearing. di aṣọ ọ̀run ẹ̀ mú mo rán àṣẹ jáde gbogbo ẹ̀dá alàyè tó wà ní òhò àìlọ́mọ níbí òhò sọ́sọ́rùn o sì tún wà ní òhò ohun tó yẹ kó o ní tó o ní ló já ọ sí òhò gbogbo ẹni tó wà ní òhò àìlọ́mọ gbogbo ẹni tó wà ní òhò àìlọ́kọ àìláya gbogbo ẹni tó wà ní òhò àìláṣeyọrí gbogbo ẹni tó wà ní òhò àìráláàánú gbogbo ẹni tó wà ní òhò gbèsè gbogbo ẹni tó wà ní òhò kí òòtú o lè wà torí pé o tẹ orí òkè májẹ̀mú yìí orí òkè àánú sì kù yìí nítorí pé àánú ni mo rí gbà àtòrí ọ̀fẹ́ àtòjú rere mo wá fi májẹ̀mú àánú tí mo rí gbà nu Kristi àti ìpè bàbá Moses ọ̀làgọ̀jù mo fi sọ tẹ́lẹ̀ tó bá rí àmì méjìlá ṣe ju bí aṣọ ọrùn tó wọ̀ ṣe bo òwò rẹ ohun tó ṣaláìní mo gbà lọ́wọ́ arúgbó ọjọ́ mo yọ̀ǹda ẹ̀ fún ìpín àti ìṣẹ̀dá ẹ̀ ọ̀run bo òwò rẹ. àmín àmín àmín àmín àmín àmín àmín àmín sáré fòdìdé jump up ẹ fún bàbá lẹ́tọ̀ ẹ̀kẹ́ tó jókòó màá ṣe ẹbí ẹ ń wà lórí rẹ di o màá béèrè àkókò tí màá ju máìkì ilẹ̀ kọ́ ṣàánú mi amen. amen. wàá wà nínú àwẹ̀ àtàdúrà ológójì ọjọ́ ó lé kan. we are on forty-one days fasting. ẹ jọ ẹnìkan ṣoṣo. just one person. láàárín twenty-four hours to seventy-two hours. wò mí dáadáa. look at me. ò ń gbọ́ tó ń pa iṣẹ́ kìkì ọ̀rọ̀. you are hearing authority. èmi kọ́ o. It's not me. Ẹni tó ń jí ọ̀rọ̀ ló ń fọ̀n jáde. It is he that is. Mo máa ń sọ ní gbogbo ìgbà, ẹ wò mí. Look at me. Ẹ wo máìkì tí mo mú dání. Look at this microphone. Interpreter mo mọ̀ pọ́jọ́ ọ̀gbọ́n ni ẹ́. Oṣù àtọdún mélòó ni máìkì lè wà níbi tí ó sì máa sọ̀rọ̀ fún rẹ̀? Ẹ sọ̀rọ̀. Ọ̀sẹ̀ mélòó oṣù mélòó tó bá ti pẹ́ ń bí yóò bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún rẹ̀. Kò lè sọ̀rọ̀ fún rẹ̀. Láíláí bákan náà ni mi lè sọ̀rọ̀ fúnra mi bí mo ṣe dàbí máìkì rẹ lọ́wọ́ jésù arúgbó ọjọ́ ló ń fọ̀n jáde nù èmi kọ́ lọ́rùn ni èmi kọ́ jésù èmi kọ́ ọba àwọn ọba ni wò mí dáadáa wà á ní ẹ̀rí tó ní rí ìyá àgbà Sárà wí pé. Sárà said olúwa pa mí lẹ́rìn-ín ó ní gbogbo ẹni tó gbọ́ yóò rẹ́rìn pẹ̀lú mi kí ẹ̀dá kan tó sọ wípé olúwa pa òun lẹ́rìn-ín wọ́n ti pa lẹ́kún gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu wòlíì gbogbo ẹ̀yin tí wọ́n pa lẹ́kún mi ìmọ̀bi ti pa ọ́ lẹ́kún ọlọ́run tó ju ayé lọ tó bá fò sókè pẹ̀lú àmì méjìlá arúgbó ọjọ́ ó pa ọ́ lẹ́rìn. Amen, amen, amen, amen, amen, amen, ni. Can you hear what the Holy Spirit is saying? Luke one twenty-five. Ìwé Luke orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n obìnrin yẹn wí pé báyìí ni olúwa ṣe sí mi. the woman said thus the lord had done to me. ní ọjọ́ tí ó ṣíjú wò mí. the day he looked upon me. láti mú ẹ̀gàn mi kúrò lójú ọmọ aráyé. yes aunty ah, kò sí ìlú. ẹ̀gàn ẹ kúrò lónìí o. your reproach is taken away. mo rán àṣẹ jáde tó o bá fò sókè pẹ̀lú àmì méjìlá. if you can jump up with twelve a.m. ẹ̀gàn tó o ti ń rù ú kiri ogún ọdún ọgbọ̀n ọdún ọdún márùn ọdún mẹ́wàá ọdún kan oṣù lórúkọ jésù tó bá sí àmì méjìlá tó fò sókè ẹ̀gán fàyè mi àti ẹ̀ sílẹ̀. amen amen amen amen amen amen amen amen amen amen amen ní ìparí ọ̀rọ̀ ni mò ń sọ nínú ẹni tó ń jí ọ̀rọ̀ ìwé johannu orí kìíní ẹsẹ̀ kejìlá ó ní iye àwọn tí ó gbà á àwọn ni a fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn tí ó gba orúkọ ẹ̀ yes aunty aha àwọn ni a fi agbára fún eh. láti di ọmọ ọlọ́run eh. àní àwọn náà tí ó ti gba orúkọ rẹ̀. mo rán aṣọ jáde gbogbo ẹ̀yin tẹ́ gbà tẹ́ wà lórí òkè yìí tẹ bá rí àmì twenty one ṣe pẹ̀lú fòsókè èdìdí nìyẹn o àmì twenty one tí ẹsẹ̀ ẹ tán lẹ̀ mo rà àṣẹ jáde ògo tí bàbá ẹ ò rí lò ògo tí ìyá ẹ ò rí lò ìṣeré tá a yọ̀ǹda fún bàbá ẹ agbára àṣeyọrí dà agbára ìrànlọ́wọ́ dà agbára àánú dà agbára ìpèsè dà agbára àti bímọ dà agbára àti gòkè jákè dà

pariwo wájú èèyàn mẹ́ta wọ́n ní lórúkọ Jésù agbára dé. lórúkọ Jésù agbára dé ní orúkọ Jésù agbára dé ní orúkọ Jésù agbára dé. ó yá fọlọ́ lẹ́tọ́ ẹ̀ kó tó jókòó fò sókè yín lọ́n lógo. ọlọ́run ló nìyẹn. ògo ògo ògo ògo ògo ògo ògo ògo. pẹ̀lẹ́ sorry evangelist mi ló sọ fún mi ẹ má bínú nítorí bá ti kúrò bá ti kọ́ lọ ṣáàdù ẹ má ṣe ìtàbílìtì fún mi kọ́ sórí bẹ́ẹ̀ pé wà sálẹ̀ tó ò sí lẹ́gbẹ̀ẹ́ mi kò sùn. amen ṣùgbọ́n ó jẹ́rìí tó ò jẹ́rìí. amen ṣùgbọ́n mo fọlọ́ ọba bí ọ mọ̀ dalẹ̀ o hmm, mọ̀ ní láéláé mo ní o mọ̀ dalẹ̀ do you understand ṣénu inú pé náà ló wà mú dúró ẹ èrè ń bọ̀ amen ẹ tẹ́wọ́ sí mi stretch your hand oh God àìkàbáwò ṣe kéèbè tó àṣìlá ẹ sọ fún Ọlọ́run bó ṣe pé màá kàn lọ wo ọjọ́ tí lọ but màá ṣá odidi kíní tán fún mi lè sórí kàǹkì tó wà níta. it's a three four page. àní o kàn ká bẹ̀rẹ̀ látòkè sóòrí ò lè ka yorùbá ni. ẹsẹ̀ bíbélì Deuteronomy chapter six. àní o ka àkórí yíyọ ẹ̀rọ tó wà ń bẹ̀. ọlọ́run nìkan ọlọ́run nìkan ṣoṣo only God ọlọ́run nìkan ṣoṣo. nígbà tí wọ́n ti fún mi ní tọ́pìkì mo ṣiṣẹ́ ni ṣùgbọ́n ṣé tí tá a bá bẹ̀rẹ̀ lórí iṣẹ́ bẹ́ẹ̀ mi mo ṣe tu fún mi. if i if we start on this one. ó di ìdajì ọ̀la ká tó kúrò mi. maybe we we'll leave here tomorrow morning. a sì fẹ́ kúrò mi ìdajì ọ̀la ẹ̀jẹ̀ mọ̀ bá tèmi lọ ẹ má jẹ́ kí ẹ má jẹ́ jẹ́ ẹ̀kọ́ tó léegun tẹ́wọ́ sí mi. stretch your hand. kí láyé gbà lọ́wọ́ mi lọ́jọ́ tàbí mi sáyé sọ bẹ́ẹ̀. kí láyé gbà lọ́wọ́ mi lọ́jọ́ tàbí mi sáyé. kí láyé gbà lọ́wọ́ mi lọ́jọ́ ìbí mi kí láyé gbà lọ́wọ́ mi lọ́jọ́ ìbí mi. ọlọ́run ọ̀rọ̀ mò ń wo ojú rẹ. ọlọ́run ọ̀rọ̀ mò ń wo ojú rẹ ṣàwárí rẹ̀ lóru òní o ó tó mọ́. ṣàwárí rẹ̀ lóru òní o ó tó mọ́. nawọ́ sórí òkè yìí. stretch your hand to the altar. tó ń ṣe lórí òkè lágbára. the covenant bá a ti kọ́kọ́ gbàdúrà fún bàbá àti mọ̀mọ́. we have first prayed for daddy and Moses Ọlágúnjú Ọlágúnjú ọ̀run ti ṣí. heaven is open. Yeah nawọ́ sí orí pẹpẹ yìí. stretch your hand to the altar. iná orí pẹpẹ nawọ́. the fire on the altar. Ẹ pe orúkọ Jésù. Call the name of Jesus. Ta ló ń lo ohun tó yẹ kí n lò? Well, who is using what I should use? àṣì ọ̀rọ̀ agbára àwa mẹ́rìndì dàgbà lọ́wọ́ ẹ̀ kó nǹkan bọ́ sọ́wọ́ èmi ó ní nǹkan padà dùn. Jésù ọlọ́run mi ò kú ó àṣì ọ̀rọ̀ ó yá gbà fún mi lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù ó yá gbà fún mi lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù àṣì ọ̀rọ̀ lórúkọ Jésù ó yẹ gbà fún mi lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ tó yẹ tó lọ kí n lò lórúkọ jésù àṣẹ ọ̀rọ̀. ta ló ń lo ohun tó yẹ kí n lò. ta ló ń lo ohun tó yẹ kí n lò lórúkọ jésù àṣẹ ọ̀rọ̀ ó yẹ gbà fún mi lọ́wọ́ ẹ̀ lórúkọ jésù àṣẹ ọ̀rọ̀ lórúkọ jésù má jẹ̀mú òkè yìí ó yẹ gbà fún mi lọ́wọ́ ẹ̀ jésù olúwa wa. amen. lè pass ní tí mo fẹ́ kẹ́ ẹ ṣe. can you pass what i want you to do. wo mi. look at me. jókòó báyìí scott. Joko, láì fìdí kanlẹ̀. scott scott. wọ́n ó yá dá fún ẹ ojàre ìyá mi wà á jókòó báyìí. you score wà á ṣèdí báyìí. you move your. ẹ kọ́ orúkọ jésù tó. wọ́n tẹ̀lé máa fi. ta ló jókòó sáàyè mi. we sitting on my seat. ta ló jókòó sáàyè ọmọ mi. we sitting on the seat. ọlọ́run wòlíì ọlágúnjú sí nídìí. èmi aláàyè fẹ́ gbá ayé àdúrà. orúkọ jésù jésù. ọlọ́run wòlíì ọlágúnjú o ta ló jókòó sáàyè mi lórúkọ jésù olúwa sinidi olúwa sinidi sinidi ta ló jókòó sáàyè ọmọ mi aya mi sinidi olúwa sinidi lórúkọ jésù sinidi èmi aláàyè fẹ́ jókòó lórúkọ jésù olúwa sinidi lórúkọ jésù olúwa sinidi olúwa sinidi lórúkọ jésù èmi aláàyè fẹ́ jókòó lórúkọ jésù. Jésù Olúwa wa. Amen. Ó yá dúró dáadáa. Stand firm. Nàró báyìí. Stand well. Ṣé o tó bá ti ń gbàdúrà ẹ̀ wà á nà báyìí? When you are standing, you stretch yourself up. Inú àwẹ̀ àtàdúrà rẹ̀ ló fún mi ní àṣẹ yẹn it was in prayer and fasting that God gave me the authority. wọ́n were praying God said. ẹ̀mí àwọn olè sọ pé sọ tell them to stand up. I said daddy orí are standing." wà ah, ó ní sọ pé tell them to stand ó ní ìwọ náà dìde mo bá ṣe báyìí ó ní yes ah! mo ní kábíyèsí rẹ̀ ọlọ́ ẹ pe orúkọ Jésù tó kó sán bí ara let it be thunderous wà wá dìde you will stand up Olúwa God gba àyè ọmọ mi padà fún. take the position of my children for them. Ah, ta ló ń lo ohun tó yẹ kọ́mọ mi lò. who is using lovely my children. iná àtàrà kọ lúrú ẹni bẹ́ẹ̀. fire don strike them. oh god o gbọ́n tí ẹ̀ mọ́ wí. yeah when the holy spirit. wọ́n ní isaac bẹ ọlọ́run. he said isaac beg God. nítorí rebeka ọlọ́run sì gbọ́ ẹ̀bẹ̀ ẹni tó bá bẹ ọlọ́run fún lóru. ẹ̀rí ló máa tẹ̀lé. ẹ pé orúkọ jésù tó wàá máa dárúkọ ẹ̀ lágbájá ta ló jókòó sáàyè ẹ ta ló ń lo ohun tó yẹ kó lò lórí òkè àánú kù nínú májẹ̀mú ìpè ọlágójú mo gbàdúrà fún ọlágbájá ó yá bọ́ sípò àtàyè ẹ padà àdúrà. orúkọ jésù ọlọ́run àánú o lórúkọ jésù. gbàdúrà dáadáa. jésù olúwa wa. amen. amen wọ́n ní o pariwo wájú èèyàn mẹ́ta. I said you should shout three. èmi ológo rèé olúwa gbogbo mi fún mi. I am the owner of the glory. èmi ológo rèé olúwa gbogbo mi fún mi. àwọn kan ti ṣèkà wọ́n ti gbogbo mi fọ́ra wọn. àwọn kan ti ṣèkà wọ́n ti gbogbo mi fọ́ra wọn. èmi ológo rèé olúwa. Ah! èmi ológo rèé olúwa gbogbo mi fún mi. sọ̀rọ̀ sọ̀rọ̀. èmi ológo rèé olúwa gbogbo mi fún mi. Ah! àwọn kan ti ṣèkà wọ́n ti gbogbo mi fọ́ra wọn. àwọn kan ti ṣèkà àwọn tí gbogbo mi fàyà wọn. èmi ológo lè olúwa. ẹ̀yin ológo dà. èmi ológo lè olúwa gbogbo mi. twenty twenty one. ológo lè omi fún amen. àmín. tí obìnrin if a woman. kan bá bímọ. if a woman tọkùnrin méjì bá ń jà sí. and two men are fighting. kí ni wọ́n fi mọ ẹni tó lọ mọ. how will they know the father. Eh? Eh? ẹ̀jẹ̀ kí ni wọ́n wá ṣe ń pa ẹ̀jẹ̀ wọ́n á ṣe tẹ́sì tẹ́sì wo. DNA tí wọ́n bá ṣe DNA fún Jésù ẹ̀jẹ̀ ta ni wọ́n bá lára ẹ̀. If they do the DNA of Jesus, which blood will they meet on him? ẹ̀jẹ̀ ta ni wọ́n bá lára rẹ̀. which blood? ẹ̀jẹ̀ Ọlọ́run ni. it's the blood of God. ó ní wọ́n á bá lára ẹ̀. ó ní ọ̀kan lèmi àti bàbá mi jà he said my father and I are one ọlọ́run ni jésù. jesus is God. but èyàn máa lé level tó máa dé kó tó mọ̀ bó o pè lọ́mọ ọlọ́run. if you call him the son of God good. ẹ wo bí. tí jésù bára sọ̀rọ̀. if jesus. mama iṣẹ́ máa ṣe the work will be Kókàrà done. just for him to speak. ṣùgbọ́n bíbélì sọ wípé. but the bible says. Jésù kígbe lóhùn rárá. ó ní Lásárù. jáde wá. come forth. ìwọ náà ké lóhùn rárá. you will shout. wà á ní lórúkọ Jésù. in the Jesus. ọkọ mi ò. jáde wá lórúkọ Jésù. ọkọ mi ò. jáde wá. Jésù ògo mi ó yá jáde wá ògo àwọn ọmọ mi ògo àwọn ọmọ mi ó yá jáde wá lórúkọ Jésù ògo mi ó yá jáde wá lórúkọ Jésù ògo mi ó yá jáde wá ògo mi ó yá jáde wá ògo mi ó yá jáde wá lórúkọ Jésù ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ó yá jáde wá ògo ayé ayé mi ó yá jáde wá ogún àwọn ọmọ mi ó yá jáde wá lórúkọ Jésù ó yá jáde wá àní ògbàdúrà ó yá jáde wá lórúkọ Jésù lórúkọ Jésù ogún omi o ó yá jáde wá. Jésù Olúwa wa ìwé Jòhánù orí kọkànlá ẹsẹ̀ ogójì. the book of John yes. eleven verse forty. àwọn ọmọ yìí ò sílé ẹ má wọrí ọjọ́ ti lọ orúkọ Jésù. amen. amen jésù ní èmi kò ti wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ó rí ògo ọlọ́run ògo dé o ah, ẹ gbóhùn tí mo gbọ́. hear the voice I heard. tí a fi yá ní gbàdúrà ẹ máa fò sókè. you be jumping up. ogun ògo díẹ̀ mi pin all the problems and when glory comes life time. ogun ògo díẹ̀ mi pin. glory comes life time. ó yá wọlé fáyé mi. bí kọ́rọ̀ tátání àti abrahamu ṣe wọlé fún mọ́sọ̀ ó yóò dùn á. orúkọ jésù ọlọ́run náà ogun ògo díẹ̀ mi pin ó yá wọlé láyé mi lórúkọ jésù ó yá wọlé láyé mi ogun ògo díẹ̀ mi pin lórúkọ jésù ó yá wọlé. ọyá wọlẹ̀ láyé àwọn ọmọ mi lórúkọ jésù wọlẹ̀ láyé àwọn ọmọ mi o gbàdúrà báyìí lórúkọ jésù ọyá wọlẹ̀ ọyá wọlẹ̀ wọlẹ̀ nú ayé mi ìrora láàánú mi ẹ̀mí lórúkọ jésù ọyá wọlẹ̀ ọyá wọlẹ̀ jésù olúwa Israẹli ní kí n kó o ké pé òun pé. The Holy One of Israel said you should shout on him that. Ọlọ́run ṣàánú fún mi. God have mercy on me. Rome nine fifteen ó lè mi ó ṣàánú fẹ́ni tí ó ṣàánú. Romans chapter nine verse sixteen is fifteen. Fifteen it says I will have mercy on you. Nígbà tó dé etí, ó nítorí náà ló ṣe ń ṣàánú fún ẹni tó wù. That is why I have mercy. Ọlọ́run bó ṣe wù ọ́ tí mo wà lórí òkè àánú tukù. I am still on the mountain of mercy still remain. Ṣé mo rántí ṣá? Am I am I right? Orí òkè kíni? àánú sì kù. àánú sì kù àánú tún kù àánú sì kù yóò bákan náà là ń sọ ọkùnrin yíbo yìí amen orí òkè àánú ṣe kí ni. àánú sì kù. ó ah, gbọ́dọ̀ rà àánú gbà ń bí. you must receive mercy here ẹ po orúkọ jésù tó. call the name of jesus. òun ni ọlọ́run aláàánú o. the merciful God. ṣàánú mi tọmọ tọmọ tọmọ tọmọ àdúrà. ní orúkọ jésù ọlọ́run aláàánú o. ṣàánú mi tọmọ tọmọ ṣàánú mi tọmọ tọmọ ṣàánú mi tọmọ tọmọ ṣàánú mi tayataya ṣàánú mi tìpẹ́tìpẹ́ mi ṣàánú fún mi ṣàánú fún mi. lórúkọ jésù olúwa ṣàánú fún mi. olúwa ṣàánú fún mi. olúwa ṣàánú fún mi. lórúkọ jésù olúwa fàánú fún mi olúwa ṣàánú mi táyà tọmọ olúwa ṣàánú mi táyà tọmọ lórúkọ jésù olúwa wa amen. wo mi tí n bá ṣe ọwọ́ báyìí if i do this making my feast kí ni mò ń ṣe and i do something orí ẹ pé i'm drinking the blood of jesus amen ẹ fún mi jẹ́ gbàdúrà ẹ pray with eh, ẹ pe orúkọ jésù tó wà á ní ọlọ́run aláàánú o òǹgbẹ́ǹgbẹ́ mi fún mi lómi àánú mu àdúrà. ní orúkọ jésù ọlọ́run aláàánú o òǹgbẹ́ǹgbẹ́ mi fún mi lómi àánú mu lórúkọ jésù òǹgbẹ́ǹgbẹ́ mi fún mi lónà àánú mu lórúkọ jésù fún mi lómi àánú mu. sọ̀rọ̀ ògbẹ́ gbẹ̀mí olúwa fún mi lómi àánú mu. lórúkọ jésù ògbẹ́ gbẹ̀mí olúwa fún mi lómi àánú mu. lórúkọ jésù olúwa fún mi lómi àánú mu. ògbẹ́ gbẹ̀mí lórúkọ jésù fún mi lómi àánú mu. jésù olúwa wa. àmín. ṣé wàá gbàgbọ́ pẹ̀lú mi. will you believe with me pé kì í ṣe agbára ẹ ló fi wà lórí òkè. it is not by your power that you are here. tó o bá fẹ́ wá tárúgbó ọjọ́ ò approve ẹ lè sí bí o. if you want to come and your ancient of days does not approve you can be here. ní Rome nine eighteen. in Romans chapter nine verse eighteen. ó ní torí náà ló ṣe ń ṣàánú fún ẹ tó. ọlọ́run bó ṣe wọ́ kí n wà lórí òkè àánú sìnkú. ó wá jẹ́ kó wù ọ́ kó ṣàánú fún báyìí. mo fẹ́ lẹ́rìí ìpàdé tí mo wà yà dùn. lórúkọ Jésù ọlọ́run àánú o bó ṣe wọ̀ ọ́ láti kí wà lórí òkè àánú sì kù ah, olúwa jẹ́ kó wọ̀ ọ́ kí ráàánú gbà jẹ́ kó wọ̀ ọ́. jẹ́ kó wọ̀ láti ṣe mí láàánú lórúkọ jésù jẹ́ kó wọ̀ ọ́ láti ṣe mí láàánú mm. kí ráàánú gbà lórúkọ jésù olúwa ṣàánú mi jẹ́ kó wù ọ́ láti sàánú fún mi lórúkọ jésù amen. bàbá ọ̀rọ̀gọ̀ jigọ̀ wọ́n bínú o ṣé mo pè dáa ọ̀rọ̀gọ̀ jímọ̀ àwọn orúkọ ìlú òkè yẹ kọ́lọ́ sàánú wa ó máa wo sẹ́kọ́ndì eléyìí tó bá ti bẹ̀rẹ̀ tí a bá ti fẹ́ ṣe tá a fẹ́ ṣe tó bá ti bẹ̀rẹ̀ bá ti pèsè jù kan ó jẹ mọ́ you let me know. kọjú sẹ́nìkan look at somebody. tí ẹ̀rí ẹ̀ máa ju tiẹ̀ lọ. that his testimony will be more than yours. tí ẹ̀rí ẹ̀ máa ju tiẹ̀ lọ. ohun tó máa ṣe rèé o gbọ́dọ̀ fẹ́ẹ̀lì o. ìyá àgbà sarah sọ ní genesis twenty one six sarah wí pé olúwa pa mí lẹ́rìn. the lord made me laugh. ẹ fẹ́ fi ẹ̀rín ṣe competition. you want to I To compete with laughter. Wò mí dáadáa. Look at me. Bí Ọlọ́run ti ń bẹ tẹ́ mi ẹ̀ ń bẹ. As the Lord lives. Àfi tó o bá sí lórí òkè. Except you are not on this mountain. Lẹ́yìn ìpàdé o máa rẹ́rìn ní sá. On this ah, mountain you after this program you laugh. Kọjú sẹ́ni yẹn. Look at that person. Tí n bá ti ní go. Ah, tó bá ti rẹ́rìn jù ẹ lọ. If he laughs when I see that's the end o. Amen. Mo wà lórílẹ̀‐èdè Spain. Mo ní kán rẹ́rìn ẹnìkan sì rẹ́rìn ó sì gbé kìtì somebody laughed and it's on my son. mi ò ní kí wọ́n gbókìtì o. i'm not saying ah. but rẹ́rìn ṣùgbọ́n kò ní kó orin jùlọ tá a gbó bá ti bàbá tá a gbó bá ti máa wò ó. ó yá bú sálẹ̀ ọ́. <laughs> yá yá yá yá yá yá yá yá. Ah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Ẹ̀mí mímọ́ ni o! Yeah! Yeah! Yeah! ẹni yẹn mà ti pa ẹ́ láyé o ah, ó yá rìn jù dùn rìn lọ bàbá tí bá ń wago. wọ́n ní kò èdè bẹ́ẹ̀ ó yá rírírí ọ̀dà wo bi tó dé ìṣẹ́jú mélòó ló kù ó kù ten second wọ́n ló kù ten second tún mú ẹlòmíì ó yá lẹ́rìn jù lọ́wọ́ ní ìdílé. wọ́n ẹnì kẹta jọ́ mo fọ́ lọ́ọ́ bá bí ọ́ ó dàbí eré kì í ṣeré o mo ní ogún sẹ́ẹ̀rì o. Jésù Olúwa wa. Amen. Kí ló ṣe? mo rẹ́rìn. wá pariwo wájú èèyàn mẹ́ta lẹ́yìn ó wà jókòó. shout before three people. màá kàsáré mu pápákọ̀ ẹ̀ kọ̀ọ̀kan sílẹ̀. ẹ̀yin wo lẹ́tí mú bẹ́ẹ̀ rò dání àti nǹkan láti kọ̀ọ̀kan. how many of you have something to write. praise the lord. hallelujah. bàbá ti sọ nípa cd. bàbá have spoken about the cd. kí ni ọkọ ọ̀rọ̀. ọ̀rọ̀ ìṣíniníyè nípa àwọn wòlíì àti iṣẹ́ ìránṣẹ́ wọn. ìgbà tí mò ń ṣèdúpẹ́ pé thirty six years ló jáde. it was when I was thinking of my. last year thirty six years anniversary. o gbọ́dọ̀ mọ ṣàlàyé ni ètò kò tó nǹkan náà dùn kò ní tiẹ̀ ẹ̀rí tó máa jẹ́ wo ayé bọ̀ yín lọ́run lógo. àmín jésù. amen. níwájú èèyàn mẹ́ta ló ti pariwo. you shout before three people. lẹ́yìn ẹ̀ wàá jókòó ká sáré wọnú ẹ̀ ká máa lọ wọ́n ti ní táìmù tán fún mi mò ń wò n sì ní kọjá ìṣẹ́jú kan wo bí wàá pariwo ẹ̀yin ọmọ ń lù mẹ́ yé bí mo ti ń yọ̀ lónìí má jẹ́ ń padà wá sọ kún mọ́ òun tó mú mi yọ̀ má jò dẹkùn ó bàbá. bí mo ti ń lónìí má jẹ́ padà wá sọ kún mọ́.

ní máa rí lójú ẹ. Bàjẹ́ ó dákú o bàbá. Bàjẹ́ ó dákú o bàbá. Lórí ọmọ lórí aya. Bàjẹ́ ó dákú o bàbá. Ní mo ti ń yọ̀ lónìí. Bàjẹ́ padà wọ́n sọ fún mọ́. Òun tó mú mi yọ. Bàjẹ́ ó dákú o bàbá. Amen. Ìnáwó ẹ̀ méjèèjì sókè. Raise your two hands. Wà á ní Ọlọ́run. You say God. Mo ti gbọ́ràn have obeyed. Bàbá àṣẹ ní kí n rẹ́rìn. I was told to laugh. Mo ti rẹ́rìn. I have laughed. Ọlọ́run tó pa ìyá àgbà Sarah lẹ́rìn. The Lord had made Sarah laugh. Ó yá pa mí lẹ́rìn. Make me laugh. Ní twenty twenty one. In twenty twenty one. Prayer. jésù olúwa wa orúkọ jésù alágbára israẹli lòun ti ṣiṣẹ́ agbára. he said he has done great wonders. ohun tí ọ̀gá ògo ṣe láyé mi láyé yóò di mímọ̀. amen. wọ́n sọ fún àwọn àpòsù wọ́n ní yóò padà di ẹ̀rí fún yín ẹ̀yẹ́ yẹn ó ti dẹ̀rí fún yín àdúrà yín ti gbà ẹ̀ sì yín lọ́hùn jésù olúwa wa. pàtẹ́wọ́ fún jésù kò jókòó. put your hands together for the lord jesus and have your seat. amen. àmín. àwọn kan ń béèrè kíní cd yẹn ẹ̀yin tẹ̀ ń kó ká ẹ fi hàn wọ́n kán gbà ẹ mú ìwé àkọsílẹ̀ yẹn ẹ ah. sáré kò sí àkókò bóyá bí ìṣẹ́jú rí àkòrí tán fún mi fún ìpàdé yìí the theme that was given to me for this program. Akori. The theme. Ọlọ́run nìkan ṣoṣo only God. Ọlọ́run nìkan ṣoṣo only God. Ẹ̀yin wo lẹ fẹ́ kọ̀ nǹkan sílẹ̀ náà nítorí mi fẹ́ ṣàṣedànù kí n máa bá tèmi lọ. Ẹ náwó sókè. Lórúkọ Jésù ọ̀run ó kọ ohun rere sílẹ̀ fún yín. I love you. Ó yá sáré mu mu mu àti ìránṣẹ́ Ọlọ́run gbogbo èèyàn. Àkòrí ọlọ́run nìkan ṣoṣo. only God. only God. ọlọ́run nìkan ṣoṣo. ẹ jẹ́ á fi ọ̀rọ̀ àkọsí ọ̀rọ̀ àkọsọ ẹ jẹ́ á fi sílẹ̀ torí àkókò ẹ jẹ́ nǹkan sáré mú pánpánpánpán. ẹsẹ̀ bíbélì fún ẹ̀kọ́. bible text ah ẹ kí n sọ lọ ó máa sọ ok mo ti gbọ́. ẹsẹ̀ bíbélì fún ẹ̀kọ́ ìwé dìtàrólómi orí kẹfà ẹsẹ̀ ìkẹrin gbọ́ Ísírẹ́lì. mo ń bọ̀ mọ́ mi á dà fún ọ wà á soríire mo láìkẹ́ mo máa ń láìka àwọn èèyàn. chapter six verse four. bákan náà tó wọn kọ sílẹ̀ tí bá ṣe tí màá wá ṣẹ́ lé lórí ẹjẹ́ ń sáré kan kọ sílẹ̀ ìwé Deuteronomy six four Matthew nineteen twenty six. Matthew chapter nineteen verse twenty six. are you okay? mi ti ni ẹ̀ka bíbélì ẹ̀ má wọ̀rí ẹ̀ka ṣé ẹ ti kọ́? mo ní ká fi ọ̀rọ̀ àkọ́sọ sílẹ̀ ta ọlọ́run kan ṣoṣo yìí. who is that only God? àmì ìbéèrè ló wà níwájú ẹ. ta ọlọ́run kan ṣoṣo yìí. who is that only God? number one ọlọ́run kan ṣoṣo yìí ni ẹni tí ó jẹ́wọ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́dàá láti àtètèkọ́ṣe. he is the one that proved himself as a creator from the beginning. ọlọ́run kan ṣoṣo ni ẹni tí ó jẹ́wọ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́dàá láti àtètèkọ́ṣe. he proved himself and attest himself as the creator from the beginning. ẹni tí ó lágbára tí ó sì tóbi. he is powerful and great. tí ó sì pọ̀ ní ipa ńlá. he is plenteous in mind. Genesis chapter one verse one ìwé genesis orí kìíní ẹsẹ̀ kìíní. jeremiah thirty two seventeen and nineteen. thirty two verse seventeen and nineteen. jeremiah thirty two nineteen seventeen and nineteen. jeremiah chapter thirty two. number two. seventeen and nineteen. ọlọ́run kan ṣoṣo yìí ni ẹni tí kò ní àfiwé tàbí àfijọ. uncomparable. Ọlọ́run kan ṣoṣo yìí ni ẹni tí kò ní àfiwé tàbí àfijọ. This only God is the uncomparable God. Ayérayé. Eternal. Ìwé wòlíì Àìsáyà orí ogójì ẹsẹ̀ eighteen. Isaiah chapter forty verse eighteen. Ẹsẹ̀ twenty-two. Verse twenty-two. Ẹsẹ̀ twenty-five. Twenty-five. Ẹsẹ̀ twenty-eight. And twenty-eight. Ṣé ẹ rí kọ́? Wọ́n á kọ àkọsílẹ̀ ohun rere fún ọ. Nọ́mbà nàmbà kí ló kàn oh God bless you mo màmá mo fẹ́ gbóhùn ẹni ọlọ́run kan ṣoṣo yìí ni ó jẹ́wọ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí Jehovah ẹni ìkíní àti ẹni ìkẹyìn Alpha àti Omega. It is this only God that proves himself to be Alpha and Omega. Ìwé Ẹ́sódù orí kẹta ẹsẹ̀ kẹrìnlá Exodus three fourteen. Exodus six two ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkẹjọ again Exodus three fourteen Exodus two Exodus six two ìwé ìfihàn three eight chapter three verse eight ìkẹrin ibi tí màá ti dúró sí.

orí kẹtàlá ẹsẹ̀ kẹjọ mẹ́rin ló wà ń bẹ̀ yẹn ìmí ọlọ́run ipa kejì ọlọ́run kan ṣoṣo. only God. ṣùgbọ́n àní lè torí àkókò ipa kẹta àwọn iṣẹ́ rẹ̀. àwọn iṣẹ́ ọlọ́run kan ṣoṣo. ipa kẹta nìyẹn ipa kẹrin àwọn ọ̀nà àwọn ọ̀nà ìdíyelé láti rí iṣẹ́ Ọlọ́run kan ṣoṣo yìí. experience the only. ẹ yá lọ ṣiṣẹ́ lórí ẹyọ kan yẹn ta ni Ọlọ́run kan ṣoṣo yìí. who mo, is this only God. mo fẹ́ kẹ́nìkan kà fún mi lágbo ẹ̀ ń bá ní n tó kọ sílẹ̀ kó o dá mi lóhùn mo fẹ́ ṣàlàyé lórí ẹ̀ ta ni Ọlọ́run kan ṣoṣo yìí yes ẹ̀ẹ̀kan ẹ̀ sọ sókè kí n gbọ́. á fún yín àdúrà yín gbà. your prayers will be answered. ìwé Deuteronomy ní ẹ̀kọ́ bíbélì fún kínní six fourteen èyí tí mọ̀mọ́ yẹn fẹ́ kalẹ̀ kan six four yes. Ah, gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa olúwa kan ni. bẹ́ẹ̀ni gbọ́ Ísírẹ́lì nípa tẹ̀mí tó wà lórí òkè àánú olúwa ọlọ́run ọlọ́run kan ni is one God. Praise the Lord. Ẹ kẹ́ hallelujah. Tí o bá lè gbà á ní Olúwa àti Olùgbà. If you can accept him as your Lord and Saviour. Yóò ra ìgbà ẹ padà. He will redeem your time. Yóò sọ ìgbà ẹ dọ̀tun. Tó o bá dá mọ̀. Òun náà fi ara ẹ̀ hàn ní ayé ẹ̀. Matthew nineteen twenty six. Matthew chapter nineteen verse twenty six ẹ ti máa ṣí ilẹ̀ mọ́. ṣùgbọ́n jésù wọ̀ wọ́n ó fún ọ pé ènìyàn ní ìṣòro fún ṣùgbọ́n fún ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. ọ̀rọ̀ ẹ ṣòro fún ènìyàn. your case may be difficult for man. ṣùgbọ́n kò ṣòro fún ẹni tó ṣẹ̀dá ẹ ní àwòrán rẹ̀. but it's not difficult for the person that created you as. ó ṣòro fún ènìyàn. it's difficult for man. ṣùgbọ́n kò ṣòro fún ọlọ́run. but not difficult for God. tó o bá lè dá mọ̀. if you can recognize. yóò fi ara ẹ̀ hàn ní ayé. he will prove himself to you. ta ni ọlọ́run kan ṣoṣo yìí. who is the only God ọlọ́run kan ṣoṣo yìí ni ẹni tí ó jẹ́wọ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́dàá láti àtètèkọ́ṣe Genesis one one. ní àtètèkọ́ṣe hmm. ọlọ́run dá ọ̀run àti ayé. Eh, praise the lord ọlọ́run kan ṣoṣo yìí ló ṣẹ̀dá ọ̀run àti ayé kò sóhun tí kò lè ṣe lórí ẹ̀ tó o bá lè dá ṣe rí Genesis eh, Jeremiah thirty two seventeen yẹn tí wọ́n bá ti ń pè mọ̀mọ́ tó lóhùn ẹ̀ ń bá lóhùn ní kó bá mi pè tí bá ti ń sọ kó máa sọ tẹ̀lé wọn lẹ́yìn. you repeat after them when they read it. Uh, yes ma. o ò máa sọ̀rọ̀ ní ìsín o bó o bá ṣe sọ̀rọ̀ tó lórí ìyanu tó. ó yá mọ́. olú ọlọ́run wò ó ìwọ tó dá yẹ̀ sí ọ̀run nípa gbẹ́rẹ́ ńlá rẹ̀. kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. amen. àmín. kò sóhun tó ṣe kínní ọ̀rọ̀ ẹ ti yanjú. your case is settled. nineteen. títóbi. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. ìgbìmọ̀ àti alágbára ní ìṣe ojú rẹ̀ ṣí sí gbogbo ọmọ ènìyàn láti fún fún olúkúlùkù give unto every man. Gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀. According to his ways. Àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀. According to the fruit of his works. Ṣé ẹ kì í ṣe gbogbo ẹ̀ ló lè ṣàmì tán bá sọ pé wàá jèrè ṣe ọwọ́ ẹ̀? It's not everybody that can say you will reap the reward of your work. Ẹni tó bá ń ṣe eré, òun ó lè ṣàmì. Anybody doing good will say amen. Mo fẹ́ kó o yí padà. I want you to transform. Kúrò lọ́nà búburú ẹ̀. Kọ́lọ̀ lè jẹ́rìí ara rẹ̀. So that God can prove himself. Pé òun ni Ọlọ́run gbogbo ní ṣíṣe. Number two. Mo ń wago. I'm checking. Isaiah 40. Bó ṣe wà bẹ́ẹ̀ mo ní eighteen twenty two twenty Yes. Ta ni ẹ̀yin ta ni àfi Ọlọ́run wé tàbí àwòrán kí ni ẹ̀yin fi ṣe àkàwé rẹ̀. Yes. Oníṣọ̀nà ń gbé ère alágbẹ̀dẹ fi wúrà bò ó ó sì ń dẹ̀ fàdákà òun ni ẹni tí ó jókòó lórí òbírí ayé. Bẹ́ẹ̀ni. tí ó sì nà wọ́n bí ẹ̀kọ́ láti gbé ǹjẹ́ ta ni èmi ò fi mí wè tàbí ta ni èmi ò bá dọ́gba ni ẹni mímọ́ wí. Praise the Lord. Ọlọ́run júwe ara ẹ̀ ó ń sọ nípa rẹ̀. God is proving himself and describing himself. Ó máa di mímọ́ ó máa sọ rẹ̀ di mímọ̀ nú ayé rẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ gbogbo ibi tí wọ́n ti ní kójú ó tì ọ́ ojú ò sì ní tì ọ́. Number three. Exodus three fourteen. Ọlọ́run sì fún Mósè pé èmi ni ẹni tí ó wà. Hmm. Ó sì wí pé báyìí ni kí o fún ọmọ Ísírẹ́lì pé èmi ni ó rán mi sí yín. Amen ọlọ́run ló gbórí òkè kalẹ̀ nítorí tèmi àti ẹ. it is God that established this mountain because of your life. ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kó o má ṣe ẹ̀gbin sórí òkè yìí. he said you should not do negative on this mountain. ẹ má ṣe àgbèrè lórí òkè yìí. no fornication on this mountain. torí ọlọ́run. because God. ọlọ́run ẹ̀rù ni. is a God of fear. gbogbo ẹ tó fẹ́ ìdáhùn àdúrà kó sá fún ẹ̀ṣẹ̀. all those that want answers to prayer should run away bíbélì sọ pé a ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká fẹ́ kí orí ọ̀fẹ́ máa pọ̀ sí. the Bible says you cannot be in sin and say grace should abound. àpótí ẹ̀rí tó pa wúsà. The ark of covenant that killed Uzzah. Olóṣobi Ódòmù dọlọ́rọ̀. Bless Ebededom. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. In the name of Jesus Christ. O ò ní forí fọ́lé agbọ́n o. You will not implicate yourself. Kíyè sára. Be careful. O ò ní jẹ̀bi. You will not be implicated. Six two. Yes. Ó sì wí fún un pé eh. èmi ni Jehovah. <laughs> Inú mi ti ẹ̀ dùn, bàbá. Moses. I'm happy Moses. Ọlágúnjú. Òròpó ń tẹ́ sọ fáwọn ẹ̀ bá ṣe sọ fún Mose gbà ẹ̀ náà sọ fáwọn náà lọ́lọ́run fífi wọ́n tẹ̀dó sórí òkè yìí. Bàbá alágbá Ísírẹ́lì kò ní padà lẹ́yìn yìí. The powerful one of Israel will not depart from you. Ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Mo ti pè fún yín kí n tó sọ gan ó ti yẹ kẹ́ ẹ máa kà á. Revelation chapter one verse. Ṣèbí Alpha àti Omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin hmm. ni olúwa wí ẹni tó ń bẹ tó sì ti wà tó ń bọ̀ wá olódùmarè. tó lóhun gbogbo lọ́wọ́ lódù lódù. that has everything in abundance. tó bá lè dá mọ̀. if you can recognize him. tó sì fi ayé rẹ fún. and you give your life to him. ìtayé máa yí padà. your story will change. ògo máa bo ẹ̀gàn rẹ. glory will cover Hebrew your shame. Hebrew thirty eight jésù kristi hmm. ọ̀kan náà ni ní àná hmm. àti ní òní hmm. àti títí láé. tí alágbára israẹli tí mò ń sọ ń bì. if this mighty one of israel i'm talking about. tí o bá fẹ́ kó kó jẹ́ ohun tó jẹ́ nínú ayé rẹ kó jẹ́rìí ara rẹ. if you want to be who he is in your life. nǹkan kan ṣoṣo ló máa ṣe. àwọn ire tó o ti gbìn all the goodness you have sínú ayé ẹ tí ó fi wù jáde. in your life that you will. ẹjọ ẹni tó bá mi kà bíbélì ìsàlẹ̀ ń bí àbí ẹni tó gbóhùn tí ń jáde tó tẹ̀lé ìwé ìṣe àwọn àpòsù orí kẹta ó ní mo fẹ́ fi round up ọ̀rọ̀ mi out of apostle three nineteen kí ló wí. out of apostle chapter three verse nineteen. yes. Ah. ìṣe àwọn àpòsù orí kẹta ẹsẹ̀ kẹ. praise the lord. hallelujah. kí náà ní ká ṣe ẹ ronú pìwàdà repent. nítorí náà. for this reason. gbogbo ẹni tẹ ẹ ráàánú gbà tẹ ẹ wọ twenty twenty one. for all those that have received mercy to enter twenty twenty one. ẹ ronú. repent. kẹ́ ẹ tún pa ìwàdà. repent and ìkẹta kẹ́ ẹ tún yí padà. and you are changed. ẹ ronú ẹ pàwàdà kẹ́ ẹ tún yí padà. yes. kí ẹ lè pẹ́ ṣáyé rẹ̀ a ó pa ẹ̀ṣẹ̀ yín rẹ́. your sins shall be blotted away. ẹ̀jẹ̀ Jésù wà ńbẹ̀ láti ṣe ìwẹ̀ mọ́. the blood of Jesus is there to wash away. ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ṣe ojúṣe tiẹ̀. but you must do your own part first. ronú. think. pàwàdà change. kó o sì tún yí padà. and be transformed. a ó pa ẹ̀ṣẹ̀ rẹ. your sins will be forgotten. kò sóhun tó ń dènà àdúrà ju ẹ̀ṣẹ̀ lọ. there is nothing hindering prayer than sin. ọkùnrin afọ́jú yẹn ló sọ wípé. the blind man said. ohun kan ni èmi mọ̀ wípé. one thing I know. ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. God does not listen to prayer. ṣùgbọ́n tí ènìyàn bá jẹ́ olùfọkànsìn. but if you are a devoted. tó bẹ̀rù ọlọ́run tó ń gbègbè ayé fọlọ́. how many of you want God to be hearing run away from sin. wọ́n mú mutí mọ́ no smoke no drinking mọ́ no fornication má purọ́ mọ́ no lying mọ wà nù máa sọ pé o ti wà mọ́tò ní tó bá ń dàn kọlù. don't be at home and you are saying you are in the car. tí jésù bá dé ń bẹ̀. if jesus meets you with that. aláìṣòótọ́ kan kò ní í wúba wọlé. No unrighteous shall enter into. Kó ẹ̀ṣẹ̀ Enter into the kingdom of God. For sake sin and yes, ma. life. How many of you want peace? Rise up on your feet. Ẹni tó ń fẹ́ ìtura ni kó dìde dúró. It's only those that want peace. Ẹni tí ò fẹ́ ìtura kó sùn kó jókòó. Bá ń jí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé wọ́n lẹ́ni tó ń fẹ́ ìtura ni kó dìde. ìwé òwò sọ nǹkan the book of proverbs says something. ó ní ẹkẹ tó bá bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. anybody that covers. kí náà kò ní ṣe. ẹ̀yin mélòó lè fẹ́ ṣe rere. how many of you want to prosper. nawọ́ ẹ̀ sókè olúwa lọ gbogbo ẹ̀ṣẹ̀. all sins tó lè ba àwọn àdúrà yìí jẹ́. that can scatter this prayer. olúwa dáríjì mi. God forgive me. fi ẹ̀jẹ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ rẹ. use your blood to wash your hands. olúwa dá ẹ̀rù rẹ sí inú mi. God put your fear in me. kẹ́rù máa bà mí kí n má lè dẹ́ṣẹ̀ mọ́. that I will not be able to. ó yá ohun òkè àdúrà. a dà fún yín. àǹtí ìwé tá a fi gbàdúrà lẹ́ẹ̀kan ìwé johannu orí kìíní ẹsẹ̀ kejìlá. John chapter one verse twelve. Jésù Olúwa wa. Àmín. Ah, ẹ jọ gbogbo ẹtẹ jókòó yẹn dìde àtẹ̀yìn ọmọ. let all the gbogbo children. gbogbo yẹn na àṣẹ tá a fún ọwọ́ ni pé kó ga ju orí lọ. the authority that is given to the man is that is higher nínú bo ni ọwọ́ ti jáde àdàfún inú ara ẹ wá yọ gbogbo ẹ tó máa níta yọ láyé àdúrà kan tó kù tí màá fi gbé máìkì lẹ́rìí John one twelve go on ma. ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run àní àwọn tí ó gbọ́ orúkọ rẹ̀ gbọ́. jọ pariwo gan o. ṣáà wàá Jésù. you say Jesus. sọ bẹ́ẹ̀ o sọ o pariwo. Jesus shouted. Mo tún ọ gbà ní Olúwa àti I receive you afresh as my Lord and Saviour. Gbà mí là. Save me. Èmi ó là. I shall be saved. Rà mí padà. Redeem me. Èmi ó dẹni ìràpadà. And I will be redeemed. Fi agbára fún mi. Give me power. Kémi náà lè dán Ọlọ́run. To be a child of God. Ohun ẹ̀kọ́ borí ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ àdúrà.